pọ̀ mi kí máa kí máa ṣe kátàkátà báyìí. so òótọ́ nìkan tó sọ pé ń ṣe pé ẹgbà mi àìjọ ìjọjọ kù náà fi ìwọ àtàwọn ta ni kí ni iná ẹni tó máa ń wẹgbẹ́ adékò yìí náà ah, kí ló dé ẹjẹ́ ìjà yé orí mi o. wọ́n rí ìkànnì ọ̀dájú amagidi bẹ̀ ni ṣọ́fà pàǹtí ẹ̀ ni ẹ̀jẹ̀ ìsọ̀fin kò sẹ́ńtì nígbà máa fọ̀ ọkọ̀ ṣùgbọ́n ṣé ó dákúrò pé ìyàwó ilé yìí àwọn ilé ìjọ pé wọn ojúṣe ti ọkọ wa lọlẹ nínú máa pè lọkọ àwọn ọmọdé lè yìí àwọn rèé ẹ ilé ìlà ọkìnrin òkè tata náà wá bá mi gbé àwọn ará bíi jáde. ẹlẹ́dẹ̀gàn ọdẹ yóò yóò ọkọ̀ àbùkù lónìí. ọ̀dẹ̀ mi yóò ní bẹ́ẹ̀ ni. ẹ ṣọ́ra yín o ṣé ti yé mi o. ẹyin tó ṣe gbọ́dọ̀ wọ́n wá lọ́jà lé mi ṣebí tó kọ́ ló ń ṣe náà ṣebí tó kọ́ ló ń ṣe obìnrin tí ò bá ti dá aláyé yìí ọmọ inú èrè dá yes ohun tó forí fèrè nífèrè fọjáde tí O bá tọ́ ọmọ ẹ̀ ṣọ́gbọ̀nì fún ẹ nífẹ̀ẹ́ mi èmi tiẹ̀ ti bìlíìfù pé ìfẹ́ tó fi ń gbé yàbí sí káàkiri ìyá ẹ̀gán ló yẹ kó máa rú kiri yes torí yẹ ẹgbẹ́ tàyàbí sí ọmọ mẹ́fà ọkọ mẹ́fà yabisi nígbà tí yabisi rẹ̀ bí ọmọ kẹta lọ́wọ́ la fẹ́ ya ìwọlé so ìyẹn sì dé òrìjìnà àdúró ṣìnìyẹn di yabisi lọ so ọmọ àkókò máa gò yẹ ju kó máa gò yabisi lọ kẹrẹ máa wo gbogbo àwọn ọmọ kéékèèké bíi tèmi wọn máa believe pé ìyá yìí ẹ ò ṣe friend ni ọ ọmọ kéékèèké ló gbọ́ máa ń fẹ́ wá káàkiri adùn tó wà lára ti gan ju ti àwọn ọmọ kéékèèké lọ orí sẹlẹ láì tí ì sọ tó pọ̀ jù báyìí àpéjọ tó lọ náà ni ojú mi níṣà ni mo gbé nǹkan ni àbọ̀fọmọwọ́ mi ṣe ń tì lè fi jíṣẹ́ yìí. fúnra ẹyẹ ló fẹ́ ẹ̀ pé kú o gbogbo ń tọ́ṣẹlẹ̀ sí àfọwọ́fà tí ń ni o ah, ìwọ náà wo èébú ara ju gbogbo ẹ lọ ṣáàtì ẹ ràn mí lọ́wọ́ kí ìyàwó rẹ̀ yọ gbádùn nígbà báyà á mọ̀ wọ́n náà bẹ́ẹ̀ bọ́ láàgbé ni gbogbo ọ̀nà tá a bá tiẹ̀. ẹ mọ̀ gbọ́n o abájọ ẹ fẹ́ kó mi ń papá mọ́ra bójú mi yóò bá láwọn náà lè jáde. nípa ọ̀rọ̀ ilẹ̀ kí wọ́n pẹ́ fún bàbá àwọn ọmọ ẹ̀ wọn fẹ́ wọn gbà mo ti fọwọ́ ara mi lọ sí sọ̀fẹ́ rẹ̀. bàbá yóò dáa fún mi. owó mi mi sí. ẹ ṣeun o yóò dáa fún mi. nítorí ti ìwé sọ̀fẹ́. kí ló wà bẹ́ẹ̀. ẹ passport mi àti dọ́kúmẹ́ǹtì màá fi travel ó ti bọ́ sí i. ẹ wò. ẹ màmá bí o mọ̀ ìyẹn ni wípé bí mo ṣe sọ sọ sọ sọ sọ sọ tó iná àfìgbà tó fẹ́ ṣẹ̀fẹ́ inú ẹ̀ tó ṣẹ̀fẹ́ travel iná ẹ́ ṣé o mọ̀ pé ńgbà tí wọ́n bá lọ tèmi dúró síbí fún odindi ọdún méjì ó mọ̀ pé àdàmọ̀dé kó ti kọ́kọ́ nìyẹn ṣá. ẹni ó ní nǹkan ṣe mọ̀lẹ́ni ọmọ yìí mà ti rán mi sí gbogbo yín ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́mọ ní kí n pín fẹ́ni kọ̀ọ̀kan yín kẹ́mi náà ọmọ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àtẹ̀mí. ẹ má pín èmi ń bẹ̀ o. ó fún ọ èmi ò ní jọ́ fún mi ńgbà gbogbo mọ̀lẹ́bí tí gbogbo wọn dáwọ́ jọ tí wọ́n ní kí wọ́n kó fún ẹ tó lóòfẹ́ sósì ló fẹ́ ni so o lérò pé àfọwọ́ ná nínú ilé ń bí yìí ni àbí bóun tiẹ̀ ti jẹ́ jàgùdà wọn náà. ẹ jẹ́ kí mi tètè wá máa lọ torí mo tún ní àwọn eh, eh, tí mo ti láti attempt ẹ bọ̀ ọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ sọ́kàn mi ìṣàlẹ̀ gbẹrú bíbá yìí kalẹ̀ ṣùgbọ́n kí n máa dáṣù kí n máa já dìbò. náà ni agboolé wa torí ẹ̀ ké sí ọba yìí ilé fẹ́ lólẹ̀ náà. bá wúre nínú yín ọ̀fẹ́ Yorùbá mọ́ ọfọmọ ilé òní ọtún wa lọ gbé Yemọja òye bọ lé. Yemọja kọ́ lélẹ̀ yẹ wò ó dáadáa náà. káwọn ṣe ṣe bọmọ ṣe bọmọ ti rí lórí ìtọ́. dájú ó gbọ́ Yorùbá. ọmọ dáadáa ti rìn. ṣe é nǹkan ti dájú. kò sí kò sí kò sí ẹ̀wọ̀n olú ṣó dáa ẹ̀wọ̀n ń ta ago wí. Mm-hmm aago márùn kọjá ogún ìṣẹ́jú ẹ wá kanlẹ̀kùn. ṣáde tó jẹ ọbẹ̀ yìí kọ́ ọmọ ṣe. amọ́lọ́gùn ọ̀dà kọ́ máa kọ́ níbo mi gbọ́n náà o. Ah. bàbá kí ló dé kí ló ṣe yìí. Ah, èpè tó ń sẹ́ni wọ́n tó ti jẹun èpè àìláìsí ìjẹun ah, ọlọ́mọdé pé ọba yẹn. bàbá mi ní kọ́rọ̀ ó bù mí o ọmọdé báyìí ní ìdíjókòó. mọ̀ ṣe pé mọ́ mọ̀ ṣe pé mọ́. No. Yeah, you need, no. You need, you need, no, you have TV. a TV. No. It's the one. No TV. TV. No. Yeah, we have no. TV. No. We have TV. Ah, wèrè ni ọ́, wèrè ni ọ́. Ó fún mi lówó. Ọmọ dáadáa ni ọ́. Ara tó No. ń dùn mí nínú ọ̀rọ̀ tó No. ń dùn mí nínú No. yìí ni. Ojú tẹ̀yìn ọba No. nà. Ẹ máa fi rìn, òlẹ́ máa fi gbolẹ̀. Èèyàn ni mí bí mo ti wà ní. Can I just pass through please? Please, you can. Please. You can. I'm landlord Jia, the house. I'm landlord Jia. kótó bá wọ́n mẹ́rin kókó. orí mi ti yí orí mi ti yí mo ti kérésì ẹ̀ mo ti kérésì ẹ̀ dìrí. ọ̀rẹ́ aṣọ ń gbádùn sí ṣó mọ rú ṣó mọ rú ṣó mọ rú ẹ̀ o. ìrìnkúnrin lélẹ́yìn náà ẹ ẹ ẹ jẹ̀dágbére pé ẹ máa sùn ta. tí mo bá lọ láti jẹ wà kí ni problem ẹ o fẹ́ kí n wálé kí n máa bá yín pín epo ni. ẹ̀yin náà wò náà ẹ kúrò lé lánàá ẹ fowó oúnjẹ kọ́kọ́ lẹ̀ fún wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe gbogbo wa nìyẹn. mi ò fowó oúnjẹ lẹ́ǹlẹ̀ àwọn ọmọ ńkọ́ ṣé wọ́n ti kú ni àbòrókò ebi ń títì. tẹ́ bá sí àkókò mọ̀ pẹ́ èsì. ṣé ni màá lọ ń gbà ẹ. ẹ lè máa lọ ìnílẹ̀ títí ẹ bá tún o ẹ kí ni dé. aráṣà ẹ̀ lẹ́nu. òun lè rí yẹn o àdéhùn tèmi àti ọkọ mi jọ ṣe kọ́dẹ̀ ni for better for worse lájọ bára wa sọ ìjọ kejì tó gbé mi yàwó ló ti bẹ̀rẹ̀ wàhálà bí n gbé ìyá ni mi ò mọ̀ gbé bí n sọ̀rọ̀ á ni mo sì sọ. So kò wá ṣèyẹn nìkan ó wá sọ mí di bẹ̀ǹbẹ́ tó ń gbélù lójoojúmọ́ nulẹ̀. ìyá ò tèmi rèé o ẹni tí ìyá mi ní kí n má fẹ́ ẹni tí bàbá mi sọ wípé kí n má fẹ́ mo máa forí kunkun mo máa fi fẹ́ ọkùnrin yìí nígbà tí mo dé inú ilé ẹ̀tàn àti jẹun di ọ̀run mo á bẹ̀rẹ̀ sí ní sá káàkiri báyìí mo bẹ̀rẹ̀ sí ní sá káàkiri nítorí pé kọ́kọ́ mi lè jẹ́ èèyàn kójú bá má sì wà láàrin àwọn ẹbí wa ìyá ẹwẹsẹ mi yìí kò síbi tí ìfìrìndé o lórí ọ̀rọ̀ ọkọ mi yìí o nítorí kó lè jẹ́ èèyàn o òun wá rè báyìí o ọkọ mi ti wá jẹ́ èèyàn tán báyìí ńṣe ló mú àlè àlè lásán àlè òun ni ọkọ mi kó tó lọ fi ra mọ́tò fún bẹ́ẹ̀ ni ah. kí ni mo fẹnu sọ fún báyìí ó ní ṣe mo fẹ́ dán lọ́hùn ni. tiẹ̀ tiẹ̀ yìí dà ẹ wo èmi tí mo wà níwájú yìí fúnra ara mi ni mo gba ọmọ ọ̀dọ̀ tí mò ń san owó lé lórí ọkọ mi dẹ̀ kì í mọ́lẹ̀ báyìí ó fún un lóyún àní bí mo ṣe tún sọ̀rọ̀ báyìí wípé kí ló dé tó ṣe báyìí ọkọ mi ní ti bá rí i pé kò tẹ́ lọ́rùn kì í jáde ẹ dẹ̀ máa wo ogún tí wọ́n pín fún mi nílé bàbá mi òun ni mo gbé tí mo ta tí mo kó owó ẹ̀fọ́kọ̀ mi kó lè jẹ èèyàn ṣe ráyè mi báyìí. Eh, ìyá torí olú ẹ má wò wá ràn ẹ bá wa dá sọ̀rọ̀ ní ayé wa yìí òun làwọn yòókù mi ti sọ̀kalẹ̀ yìí wọ́n dẹ̀ ní iye ọmọ ní gbọmọ láyé ju ẹgbà wá. Hmm. ẹ̀gbọ́n ẹ̀yin èèyàn mi bó o bá ní òṣogbo kà mọ́ àwọn tó máa béèrè láti jẹ wọ́n máa béèrè rẹ̀. ẹ̀yin ọkùnrin wa kí ló dé tẹ́ fi ń ṣe báyìí fáwọn obìnrin ẹ̀yin ti gbàgbé wípé àwa nìyá yín ni àwa náà la tún ṣe bàbá fún yín àwa náà la tún jẹ́ ìyàwó yín kí ló dé tẹ́ wá sọ wá di ẹrú tẹ́ wá mú wa gùn bí ẹṣin. àwa di ẹni tí ò mọ̀ ṣe mọ́ tí wàá máa fi orí wa gbára wa pọ̀ àá kí ló dé. ẹ̀yin èèyàn mi ṣé gbogbo wa la gbà wípé nǹkan táwọn ọkùnrin ṣe fún wa ò dáa. bẹ́ẹ̀ gbogbo adẹ̀ la fẹ́ kọ̀ ìyá yìí bẹ́ẹ̀ ni iṣẹ́ kékeré ni oru kékeré kan òun la máa fi parí iṣẹ́ wọn àyàfi tí ìbá ṣe ń wà yìí òun náà bà jáde ẹ gbà mí mo ṣe ní fún yín bẹ́ẹ̀. ti rí gbọ́ nìyẹn ṣọmọrú ẹ̀ ó dẹ̀ ti dá wọn nìyẹn hmm, ṣọmọrú ẹ̀ ṣọmọrú ẹ̀ ọ̀rẹ́ ṣọgẹ́ ṣọmọrú ẹ̀ ṣọ́ ti gbé sí ẹ létí ṣọmọrú ẹ̀ ṣọmọrú ẹ̀ ṣọmọrú ẹ̀ ó ti rí gbọ́ nìyẹn ṣọmọrú ẹ̀ hmm, ó dẹ̀ ti dá wọn nìyẹn ṣọmọrú ẹ̀ ṣọmọrú ẹ ọ̀rẹ́ mi ṣọgẹ ṣọmọrú ẹ. wọn lóun jẹranjẹ olóun jẹranjẹ ó wá ní kò ní iyọ̀ o báwo ló ṣe mọ̀ ṣọmọrú ẹ ó ṣe mọ̀ o àní ṣọmọrú ẹ lálá tó ròkè ilẹ̀ ní bò ṣọmọrú ẹ. àjàgà ṣuṣu ojú àwọn péré ẹ ṣeun ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi ìyá àgbà ní pé kí n tún kí gbogbo wa pé a kú oríire wọ́n wá ní kí n sọ fún gbogbo wa pé owó ni o òkìkí ni ìgboyà ni àṣẹ ni ẹnu wa báyìí tá a bá ti fi béèrè gbogbo ẹ̀ ló ti di tiwa báyìí láti ní lọ níwọ̀n ọgbà tí orù yìí bá wà níwájú wa gbogbo nǹkan tá a bá fẹ́ pátá ló ti tẹ̀ wá lọ́wọ́. sọmọ ọ̀rọ̀ ẹ̀. eré ni. olórí ṣé pé nísìn gbogbo tọkàn tọkùnrin bá ń ṣe àwa náà lè ṣe é. bẹ́ẹ̀ni. ohun tó mú èmi béèrè eléyìí ni wípé ṣé mo wípé nílùú wa yìí ní gbogbo àgbáyé. Mm ọkùnrin ló ń ṣe president ṣé àwọn obìnrin náà ní sìn ṣe aláṣẹ àti gbégbá gómìnà àbáfẹ́ di president ìyẹn lèmi fẹ́ mọ̀. ìyá àgbà ní bẹ́ẹ̀ ni. ṣé ọmọ rẹ̀ ni. ẹ jọ̀ọ́ olórí èmi fẹ́ béèrè béèrè kan gbogbo àwọn àlùbọ́lẹ̀ tí ọkọ wa máa ń lù wá yẹn ẹ jọ̀ọ́ ṣé wọn ò ní lù wá mọ́. Ah, kò sí yẹn mọ́. wọ́n máa ṣe má lù sí wa lára kò dìgbà tó bá ṣe má lò sí wa lára wọn ò tiẹ̀ ní ṣe sí wa lára obìnrin tó bá ti farapọ̀ mọ́ wa tó ti dìkánnú wa tó ti wẹgbẹ́ wa ó ti dá láṣẹ lórí ohun gbogbo nìyẹn. ṣọmọ rẹ. olórí hmm, ṣé wípé bí àwọn ọkọ wa ṣe ń pa àṣẹ àwa obìnrin náà ní àṣẹ láti máa pa báyìí. ìyá àgbà ní bẹ́ẹ̀ ni ṣọmọrú àárẹ̀ yìí. a jẹ́ wípé àtọyún inú àtàṣe ẹ̀dì tó bá ti jóbìnrin kí gbogbo wa pátápátá ká kíra wa kú oríire. ṣọmọrú ẹ̀. ẹnu ò kọrọ yìí tí erinwó ìlú ń rọ kẹ̀kẹ́ ọjọ́ ńlá lẹ́gbẹ́ yẹn láti yẹ ìràwọ̀ ń sẹ́wẹ́lẹ́ àpẹẹrẹ ń sọ lójú sọmọ ó fi hàn pé onígbàgbọ́ òtítọ́ ló kú àyìnlá ọmọ àríbi ìlẹ́gbẹ̀rún gíwá àrójòjòyè níjọ tó du ìlú ń gún àrò ń gún àwọn ọmọ ìgbómìnà ẹsẹ̀ gbogbo àṣírí ìnáwó náwó òtútù mọ́tì òtóyè ẹni ńlá wọ́n fọwọ́ gbé gẹ́gẹ́ lọ sóró títí là dórí tẹ ìdáǹgẹǹtẹ ìdáǹgẹǹtẹ ìdáǹgẹǹtẹ ìdáǹgẹǹtẹ ìdáǹgẹǹtẹ. ẹ kúṣẹ́ sà mọ́mí ń pè yín lókè o. mọ́mí. bẹ́ẹ̀ni. ó gbé wàhálà rẹ̀ dénú tó bá jáde ní ìtorí pé mi ò tí ì parí ọkọ̀ iná nù kí ọmọ abú mi ni kí ni wàhálà kí ni gbèmí wọ́n ti ń bọ̀ mọ́ wọ́n sọ ẹ mọ́lẹ̀ síbẹ̀ lọ́kọjá lọ sínú ìlú lọ sí tó rẹ̀ ṣe fún mi. wọ́n lẹ́mìí wa. ẹ jókòó kẹ́ gbọ́dọ̀ tí mo fẹ́ sọ ẹ jókòó mo sọ fún yín. wo ṣọwọ́ pé àwa mẹ́rin la wà nínú ilé ọmọ wa Sọjí ìwọ ni mo bí fún mi ìbúfẹ́ lómi o mọ̀ pé kò kí n jalè àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ ọ̀dọ̀ mi dẹ̀ ni mo trust yẹ báwo ni mo ṣe lè kó one thousand five fún ẹ kó bá mi kó sí báàgì lálẹ́ àná mo dé láàárọ̀ nǹkan ìmọ̀ owó mi ò rówó mẹ́ níbo ló kówó mi sí. mi ò gbọ́ ọmọ owó kí ni wo lè lásán làkó ọmọ owó kí mi ò di owó. tí ì bá tún gbọ́ mi mọ owó tí ì bá dìgbà dùdù ẹ̀ wò wá dìgbò lulẹ̀ ni. ìyá sọjú má máa purọ́ olè má mi òórùn nǹkan mi purọ́ má mi àfi pé mo di owó kí ni mo fẹ́ di owó rẹ sí èmi ò di owó rẹ. pẹ̀lú gbogbo tí mò ń ṣe fún ẹ lọ́tí pẹ̀mí ni mò ń raṣọ sí ẹ lọ́rùn èmi ni mò ń ra bàtà fún èmi ló ń rago fún ẹ mo mọ tí màá ṣe fún ẹ. bọ́lá lọ́gbẹ́ ọ̀rọ̀ kan wá fún mi nílé ẹ̀sìn ẹ̀gbọ́n tó yẹ kó ti bí wọ́n ti bí wọ́n ti bí kúnlẹ̀ síbẹ̀ yẹn kúnlẹ̀ síbẹ̀ ni mo sọ wọ́n síbẹ̀ ni mo sọ kúnlẹ̀ síbẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ síbẹ̀. Akúnlẹ̀ ẹgbẹ́ tó kẹ́kọ̀ọ́ tó ti sọ ẹgbẹ́ dáadáa mi ò mọ owó yìí o ọlọ́dún ara rí o. jẹ́ kí n sọ fún ẹ ó tiẹ̀ dá gbogbo ẹni tó bá wọlé àmọ̀ pé olè ni ẹ́ sórí tó bá dìde kí n tó dé olè kówó mi lẹ́ o tí bá ti bó mi tó bá ti pé kò sí wàhálà tó bá dìde níbi tó tí mo ní kó kúlẹ̀ sí wọ̀gàn wàá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ olè four one nine. wo wọ̀gàn agbádùn mi tán. ọlọ́ọ̀lọ́mọ ẹ̀ sì rí i pé mi ò gbé owó yìí o. ẹgbẹ́ lọ́wọ́ yín wá ẹgbẹ́ lọ́wọ́ ẹ jọ tí mọ́mí bá ti dé bẹ́ẹ̀ má lè mi mo gbọ́ lọ lórí yín o. àtàtà ni wọ́n sọ pé àgbà. ẹ sọ pé sọjí ni. sọjí. bẹ́ẹ̀ ni sà. mo wá ṣé ṣe ìwọ ló jí owó mọ́mí o. rárá rárá sà èmi kọ́ mo jí owó náà. ẹlẹ́gbọ̀n rẹ̀ ọ̀fẹ́. ọ̀rẹ́ mi ṣogẹ́ ṣomorú ẹ̀. wọ́n lọ́wọ́ járajẹ́ olóò járajẹ́ ó wá ní kò ní iyọ̀ o. báwo ló ṣe mọ̀? ṣomorú ẹ̀. kúlẹ̀ o. tí ń bá kúlẹ̀ nǹkan bàbá. Ewo lọmọràn bíi ní aróde Ọ̀yọ́ òbò gbé kételérí wá nóun lódò ni ṣebí wọ́n ló rán mi lọ́jà nǹkan ọbẹ̀ náà dẹ̀ ni mo rà wáyé. ẹ̀yìn tí wọ́n lọ́jà bàbá Bùkọ́lá ni mo rán yàn ní nǹkan ọbẹ̀ wọ́n dẹ̀ ti rà wá fún mi. ó ṣẹ̀ṣẹ̀ wá ń tọjà bọ̀ nísìn àbí bẹ́ẹ̀ kọ́. ìyá Bùkọ́lá ah, ànúhùn ẹ ti le inú ẹ máa ń tètè ru inú ẹ máa ń ru mo sọ fún ẹ máa mú mi àlùwàlà ó ti gbàgbé gbogbo iṣẹ́ tó rán mi ni oní ti ń bá kúrò lọ́jà ìwọ ló ní gbé Bùkọ́lá ọmọ ẹ̀yà ní lẹ́sìn ìgbé tí n bá dẹ̀ kúrò lẹ́sìn ni ọ̀rẹ́ ẹ̀ tó fóònù ẹ̀ lánàá pé owó ẹ̀ ti rẹ́dì kó wá gbà ó ní kí n bẹ́ẹ̀ gbà wá owó ni mo ti gbà wá yìí. kí nìyẹn ní ṣe gbogbo ibi tó lọ ó yẹ kó lọ pápápápápá kó dẹ̀ gbọ́jà lọ kó rà nǹkan tó máa rà wá. ọ gbàgbé a lè fi onímọ́tò wẹ́lẹ́sẹ̀. go slow pọ̀ káyọ̀pẹ́ ni tó ń fẹsẹ̀ rìn nísìn àní àgbà woro àgbà kọ̀nàkọ̀nà tó bá jọ́ lọ́kadà ni àgbẹ̀gbẹ̀ mọ́tò á máa lọ. mo mọ̀ pé mo jẹ̀bi bí mo ṣe ní kó gbé mọ́tò lọ níjọ́ tí n bá tún rán ẹṣẹ́ owó ọ̀kadà ni màá fi lé ẹ lọ́wọ́ ọ̀kadà ló máa gùn lọ. wo níranù. kò sọ́gbọ́n tó lè dá kò sí ìwà tó lè wù kò sọ́nà tó lè mọ̀ tó lè fi táyé lọ́rùn o. ṣé ìyẹn tèmi àbí tiẹ̀. kó dẹ máa wo orin ẹ̀mí ni ó kàn wá sí mi lọ́kàn ni kì í ṣe ti yẹ àmì tó bẹ́ẹ̀. orin ẹ̀mí ni ó dà bẹ́ẹ̀ wàá wá múra dáadáa àwọn orin ẹ̀mí yẹn lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan wàá bẹ̀rẹ̀ sí ní kọ kiri wàá wò nínú ilé yìí fún odindi oṣù kan gàrí ló kéré jù ẹni ò ní kàn fún owó tó jẹ́ kí n wéèsì ṣó ti yẹ wàá ríran wò. ìyá Bùkọ́lá má má má má má ṣe yẹn ìyá Bùkọ́lá má má má ṣe yẹn o. ńlá ẹ káàsán ẹ mi ni mo gbé fún wọn ìyá yìí ó wà lé ẹ kújọ mẹ́ta ẹ ok òun náà ti wà ní ọ̀dọ̀ mi ẹ kú bá sọ̀rọ̀ aláàjì. hello aláàjì ṣé wàá ok. Eh mo mú ṣe wá pẹ̀lú yín ìjẹta throughout now ọ̀rọ̀ yín máa ń pa mí lẹ́rìn ah, well okay but èmi yìí ò lè possible ah, night alaji again ah, Well, tó bẹ́ẹ̀ gbẹ́ ṣe fẹ́ nìyẹn màá tọrọ àyè ńlẹ̀ ẹ ṣí ó dàbọ̀. ọlọ́gbẹ̀ni kí lè tó gbé fóònù yìí ṣé mi ò ti sọ pé kò mọ̀ máa receive calls mi mọ́. ìgbà tí ó rìn kì í bẹ̀ yẹn tèmi dẹ̀ wá bí tí mò ń wo television mo dẹ̀ rí i pé bí opportunity ni pé kí n kúkú mu kí n dáhùn ẹ̀ ẹ̀ ló ń lọ di aláàjì torí tá a bá ti ti pé kó má lọ bọ́ sí miss call. kó má lè lọ bọ́ sí miss call ó wà lè sáré bàbá bí kitchen kó gbé fóònù fún mi pé mo ní call mo ti máa sọ fún ẹ á ní o lack telephone manners jẹ́ kí lè jẹ́ lẹ́sìn fún wa àti àwọn ọkùnrin tó wà ń ta tó yẹ pé tí fòdù ìyàwó yín bá ti ríǹgì báyìí gẹ́rẹ́rẹ́ sáré gbé ẹ fẹ́ gbọ́n tó ń wí tó bá jẹ́ pé etí ẹ̀ lọ gbọ́dọ̀ púpọ̀ nǹkan. jọjọjọjọ má fi tiẹ̀ má fi tiẹ̀ kó bá mi ṣáà ẹ bá má gbé kọ́ mi mọ́ tó bá tún dún kó tún gbé tòmátà ìwà fún mi bí sùn. tó bá dún màá mú wá. Hey. Eh, eh ọ̀gá o fàájì tí ẹ ń ṣàn ẹ ti ń wo programu èyí wà lẹ ní òsì nǹkan fàájì ń ṣàn rẹpẹtẹ ni o lẹ́ẹ̀dẹ̀ ti pè mí látàárọ̀. ẹ̀kọ́ náà lẹ́yìn náà dẹ̀ ti báyìí. àdájẹ́ ló ń pààyàn jẹ̀jẹ̀ ló láyé òun àdájọ́ ẹ̀ ló ń payàn jọ̀jẹ̀ ló láyé o májẹ̀ ń bẹ̀ kan òsì jọ̀jẹ̀ ló láyé o má mú ń bẹ̀ kan òsì jọ̀mú ló láyé o. ọ̀dàpà ó ṣe ọmọ mi. sórí tó bá gbé ẹnu bó ṣe lo òkè yẹn náà ni kò dẹ̀ ṣe gbélẹ̀ gbélẹ̀ tó bá gbélẹ̀ ń sì wá rí wàhálà. ìyá Bùkọ́lá kí ló dé tó ń ṣe báyìí náà ìwọ ń gbádùn ìkan wà lọ́dọ̀ ìkan wà lọ́dọ̀ ọmọ ọmọ mi ló dẹ̀ fún mi. ọmọ ẹ ló fún ẹ ṣé wọ́n gbàgbé àdéhùn wa. ládéhùn wa. mo ní fún odindi oṣù méjì nínú ilé yìí gàrí ló kéré ju ẹnu ẹ ò ní kàn eré ló rò pé mò ń ṣe. ẹ tún ti increase ẹ oṣù kan lẹ́pẹ́ tẹ́lẹ̀. bó bá ṣe wù mí ni mo lè ṣe jọba mi. ṣùgbọ́n pọ́nrọ́ oúnjẹ la sọ má kún bá débi ọ̀rọ̀ dírìnkì. mo ní gàrí ló kéré jù ṣé o mọ̀ pé gàrí kéréje lè gan lọ ni bó ṣe wà nìyẹn ṣó ti yẹ lórí ọwọ́ yẹn ni wò ó ó gbègbègbè kó nìṣó nílé kù gbẹ́gbẹ́ kó nìṣó nílé ó máa wọ̀ pàkó ẹ̀ lọ báyìí wọ lórí ọwọ́ yẹn ṣe tẹ̀. ṣé ibi tá a ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi tá a bá dé àdúpẹ́ ó máa mà ìtẹ́ mú wa lọ. ṣọmọrú ẹ ọ̀rẹ́ ṣọmọrú ẹ ṣọmọrú ẹ ṣọmọrú ẹ ó ti rí gbọ́ nìyẹn ṣọmọrú ẹ ó dẹ̀ ti dá wọn nìyẹn hmm, ṣọmọrú ẹ ṣọmọrú ẹ ọ̀rẹ́ ṣọgẹ́ ṣọmọrú ẹ ṣọ́ọ̀tì pèsè ẹ létí ṣọmọrú ẹ̀ ṣọmọrú ẹ̀ ṣọmọrú ẹ̀ ó ti rí gbọ́n nìyẹn ṣọmọrú ẹ̀ hmm, ó lè sí o ṣọmọrú mi ṣọgẹ́ ṣọmọrú ẹ̀. Bàbá Sọ́jí, kí ló dé? Mo ní mo fẹ́ sùn dọ̀ rẹ lálẹ́ yìí. sùn lọ́dọ̀ ta ni. ọ̀dọ̀ rẹ. ṣé mi pẹ̀lú ẹjọ́ ládéhùn pé kò wọ yàrá mi wá ni. ẹ mo rí i pé o ti pẹ́ náà tí mo ti sùn lọ́dọ̀ rẹ àti pé ìwọ nìkan ló ń dá sùn tí ò sì dá bẹ́ẹ̀ láàrin tọkọ-tìyàwó. kí ni mo sọ fún ẹ pé ó ń gbé mi nínú yàrá mi. ọ̀rọ̀ ẹ̀rù kọ́ òun náà ti máa ń gbà tí mo ti ń ṣàwàdà lọ́sàn pé káyì pọ̀ lálẹ́ o káyì pọ̀ lálẹ́ tí mo fi ń ṣàwàdà gbọ́ ọ̀gbọ́n náà. jẹ́ kí n kìlọ̀ fún ẹ o anytime tí bá nídìí ẹ màá pè ẹ pé kó wá sùn sínú yàrá mi ọjọ́ tí n bá pè ẹ tí n bá rí ẹ nínú yàrá mi èmi pẹ̀lú ẹ̀jọ̀ máa wà kó o tó bá wù mí tí mo ní stress màá pè ẹ pé kó máa bọ̀. tí ọtí ọba wù mí lọ́jọ́ náà nǹkan. wọn ò bí ẹ dára tó bẹ́ẹ̀ èmi á pè ẹ pé kó wá sùn lọ́dọ̀ ìwà sọ pé kò wù wá ṣe ó dẹ̀ lẹ́nu láti sọ fún mi. ọwọ́ àwọ̀ èmi lónìí. ṣèṣe pé o mú nǹkan ṣọ́ ara ẹni mo sọ fún ẹ o ó yá níbo ló gbà wọlé fọlọ́ bá wọlé ó yá dìde sílẹ̀ àkókò gbàgbẹ́ jáde. ibi tọ́mọ má dẹ̀ wá gbára mo ṣáà ti bá ògbó lẹ̀ yìí láàárọ̀ yìí báyìí. ìyá rẹ̀ sọ èmi ni mò ń sọ̀rọ̀ ló ń wá òkè ló ń wá òkè. mi ì wá òkè sá. yìí yìí o work out on mi mi ì work out mo ní. bọ́ọ̀lù bọ́ọ̀lù kọ́ máa kúrẹ́sẹ̀ dàgbà dàgbà dàgbà dàgbà oya kúrẹ́sẹ̀ kúrẹ́sẹ̀ nonsense now listen sori láti èmi eléyìí lọ kí ni mo wí ìwọ fúnra ara ẹ ló máa ma gba ògbó lẹ́lẹ́yìí mi ìfẹ́ kí ọmọ rẹ kọ́kọ́ fọ́ọ̀kọ́ ṣèyẹn lé ní. èmi sà. ẹlẹ́ẹ̀kejì gbogbo aṣọ mi pátápátá ibi tó wù kó wà ìwọ ló gbọ́dọ̀ make sure pé o fọ ọgbẹ́ is that clear. all ah, clear. and finally mo fẹ́ kó mọ̀ wípé ọkọ tèmi kì í ṣe ọkọ ìyàwó mi lọ dáná káwá jẹun yóò ìyàwó mi ṣe oúnjẹ fún mi mo fẹ́ jẹun ni mo wá fẹ́ lọ sí dining table sẹ́yìn kò lọ pèsè oúnjẹ mi tí n bá wá dúró ìṣẹ́jú méjì ṣé wọn náà rántí ohun tí mo ṣe fún ẹ two weeks ago tí o fi sún kọ́rídọ̀ ṣòro tí ẹlẹ́ẹ̀kejì ṣòro tí àwọn òbí ẹ tọ́kọ́sẹ̀ lẹ́sẹ̀ tọwọ́ dá tọwọ́ tọwọ́ bẹ̀ níbi tí mo lé wọn dànù ọlọ́tí. màá tó páàkì gbogbo ẹrù rẹ màá fi sọ̀kọ̀ síta láìpẹ́ yìí. Ah. lọ ṣe oúnjẹ fún mi mo fẹ́ jẹ ó sì náà. ọmọ ìta àbábọ̀ ọmọ ọ̀pọ̀. jẹ́ kí n lo ṣẹ́jú méjì tó ṣe níwájú wájú àlọ́ kan kò lè ọkọ̀ lẹ́yìn. one two three. ó yá dìde dìde ni mo sọ fún ẹ o dìde lórí dìde lórí bẹ́ẹ̀dì mi. ẹwẹ ẹwẹ ẹwẹ ẹni sòrò ẹni sòrò ìyá sọjí ní sòrò mo rí i pé o ti ṣe wàhálà lọ látàárọ̀ ṣùgbọ́n ìṣẹ́jọ́ mi sọjí ní ń taari mi ló bẹ̀rẹ̀ sí kọrin sí mi létí ló bẹ̀rẹ̀ sí kọrin ní pé ó ti pẹ́ mo mọ fẹ́ gbà àbúrò ẹ jọ̀wọ́ ẹ fún mi ní àbúrò mo ní kí ló wí ó ní ó ti pẹ́ mo fẹ́ gbà àbúrò ẹ jọ̀wọ́ ẹ fún mi ní àbúrò èyí àìlègbòru ọ̀rọ̀ bẹ́ẹ̀ kéèyàn wá kó tí kó sí ọmọ òun ni mo fi ní kí n wá bọ̀ ká fún un lábúrò. ṣé ọmọ mi sọjí ló gbọ́n tó lè kọ adúrò orin yẹn sí ẹ lẹ́nu. sẹ́mi wá lè mọ lọ́pọ̀lọ́ tí mo lè fi ronú irú orin tó dáa báyìí. tí ẹ wá gbọ́ náà lójú ara ẹ nífẹ̀ẹ́ mo rò pé kásẹ̀ ìgbà kan mọ̀ mi ṣe tán láti gbàbúrò ìwọ ló fẹ́ fún láàbúrò. tàwa ni ó fún. àánú ẹ ṣe mí ó ti ṣí ó ti dèṣe ó ti sọnù àti ìdí ẹ̀he bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó yá jáde sà jáde rí yàrá ni mo sọ fún ẹ o. mo fẹ́ dìde mo fẹ́ dìde mo fẹ́ dìde mo fẹ́ dìde jáde rí yàrá jáde rí yàrá aya mi ah, ah. ni wọ́n máa sìn ẹ̀rọ wà lẹ̀ òyìnbó náà ló ti ṣàyédẹ̀rọ̀ blender náà tún wà instead ọwọ́ yẹn máa lo blender. ká máa lo blender ká máa lo ẹ̀rọ ó máa mẹ́mí kúrú ni àti pé kì í jẹ́ kọ́bẹ̀ dùn kò yí ẹ débẹ̀ wo Daniel elékẹta ń bí Brenda ló lò títí kò jẹ ọbẹ̀ tó dùn ọmọ ọgbọ̀n ọdún ló kú ó dẹ̀ kú gbé yàtọ̀ fún yẹn o sórí látẹ̀ni lọ tó bá fẹ́ máa gbádùn ara ẹ tó fẹ́ ní ẹ̀mí gígùn ọwọ́ ni kó máa fi lọ́ta ó dẹ̀ hàn pé ìyàwó mi bó ṣe ń fẹ́ nìyẹn wo eléyìí bó ṣe wà yìí sì tí mo bá sè é pẹ̀lú irú táwa kó sórí rẹ̀ sí aláwọ̀ àkìbà. a máa máa gbádùn ẹni ṣòro tí máa lọ tán yàtọ̀ fẹ́ bẹ̀rẹ̀ rútu mo fẹ́ sè o màá tún wá fi ata yìí màá fi sọbẹ̀ ẹ̀fọ́ èmi náà ni màá gúnyán tí n bá ṣe tán tí n bá dẹ̀ ti gúnyán yẹn tán báyìí tó bá di lálẹ́ kí wọ́n wá kó wá jẹ wàá rí bó ṣe dùn tó very sweet. bàbá gbé mi bàbá gbé mi yóò ṣe bàbá gbé mi wọn gbúdọ̀ rí pẹ̀lú wọn tẹ̀ ṣe yìí. ó mú bí àná. nǹkan tó yẹ ni ló yẹ ní okun oorun ìyá tí ilé mi ò bá tẹ̀lé lọ́ta tí ìyá ọba lè lọ ẹ̀ẹ́dẹ́gbọ́mọ̀ ọ̀dọ̀. àìsè ṣó ti délẹ̀. mi ò ì délẹ̀ idọ́ lọ ó yà gọ́n sọ̀hún. adémùkọ́ ọlọ́rọ̀ àbẹ títí di ni gbogbo àwọn ará àdúgbò ọ̀rọ̀ yín ló ń sọ gbogbo gbà ọmọ ti sọ yín ìdìgbẹ̀rù dání. thank you very much thanks for the advice ẹlẹ́nu gúngun bí òde àdá orí jẹ́jẹ́ Cinderella ó ti kó rẹ lọ. màmá bá mi gbéyàwó mi lọ màmá bá mi gbéyàwó ọ̀dọ̀lá ẹjọ́ tí a rù ẹjọ́ tí ẹ dá sí ẹ má máa bá mi lóye yàgò mi lọ ìyá wa dé agbọ́kùnrin ìfọlọ́ta dẹrù mítà ìka. kí ni gbogbo eléyìí? bó bó bó bó bó bó fásọ̀gbọ̀ ìyẹn ni pé ní ayé ọ̀làjú yìí ọkùnrin kan sì mú ìyàwó ẹ̀ tó ń lù tó bàtà gbogbo ara ẹ̀ báyìí àbí òun ni bó ṣe ṣe gbogbo ara ẹ̀. tọkọ mi yìí ti sáré sí lọ tí ó bá wù nígbà mi tí ó bá nà mí mo ti lu ọjọ́ mẹ́sàn-án lọ sí kùn mo ti ó ti nà mí lẹ́nu fún wọn omi lé mi lórí báyìí tí mi lè dìde rí. wánà ìgbà tó ń nà ẹ́ kí ló ṣe. ń bẹ ni. o ò fọ etí ẹ̀ fún kó yọ̀gbọ̀n kó fọ́gbọ̀n lórí. ẹ ẹ wọn ò bí mi dáa grandfather mi wọn ò bí dáa débẹ̀ grand grandfather, father mi kò tó bẹ́ẹ̀ ẹ́ mo jẹ́ fúnra ojú ẹ̀kùn mi ì tó bẹ́ẹ̀ tó bá nínú mi tó ń gbà mí bì á ní pásíjì ni kí n sùn kí ni ah má sùn bẹ́ẹ̀ tó bá dẹ̀ ọ̀rọ̀ màá kúnlẹ̀ màá bẹ̀rẹ̀ ah tó bá dẹ̀ wù nígbà mi á ní gbogbo sọ̀rọ̀ á ń dìyàn òun ò tiẹ̀ fẹ́ rí mi bẹ̀ rárá màá má lọ pé gbogbo àwọn àgbààgbà ní street wa láàárọ̀ kùtù wọn bá mi kà mọ́lé kó tó jáde wọn máa bá mi bẹ̀ yàwùdá o ì tí ì jìyà tó ṣèbí ọjọ́ kìíní àná mo sọ fún ẹ pé kó wá wọ ẹgbẹ́ wa o ò rí bí àwọn ọmọ ẹgbẹ́ wa ṣe rí ni ṣé owó ni fàájì ni àwa la wà ń bẹ̀ olú ẹ̀ pẹ́pẹ́ sí ọkọ ẹni me and my husband ẹ má jìyà lọ ewu wà ń tèmi sìn kí ló wá sáré wá bá mi fún má jìyà lọ. nítorí sọ́gbà náà ló bà mí lẹ́rù ẹ̀rù olóhùn bà mí nìyí mo wò pé tá a bá ṣayé tán aṣọ ọ̀run ni mo ṣe wò pé ṣàgbára mi máa ka. ìwọ jẹ́ káwa ṣayé ọ̀run ni wọ́n lọ ṣe ó ti da bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi mo fẹ́ ṣayé mo fẹ́ ṣayé ayé dùn. ìyá ẹ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lójú pálí ẹ wò ó ti da kékeré. ó yẹ ìjìyà mọ́ mi torí olóhùn torí bí mo ṣe wà yín sìn. gbogbo tó bá ní kí n ṣe pátá mo rẹ́dì láti ṣe. kódà tó bá sọ pé ó yá nísìn mo ti ṣe tán torí ọlọ́run ọba. má wọrí pé gbà lè bàjẹ́ mi máa nìṣó lọ́jẹ díẹ̀ sí nìṣó máa lọ kó lọ jìyà díẹ̀ sí kékeré ni ti bí. báyọ̀ bá lọ tó bá yà mí màá tiẹ̀ aláàkọ́ ni. hello alájì ṣebí olú akóredé hotel lẹ pè mo ti wà ń kàlẹ̀ bẹ̀ báyìí o mo expect. <laughs> ẹ ti dé bàbá tọ́lá. aláàjì mi. ó dà tẹ́ máa bọ̀ báwo. aláàjì aláàjì always look yonder. pẹ̀lẹ́ ṣe bọ́. dáàdì tọ́lá ni kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. ọmọ kí mo ti jẹun láti lé mu wa ókè. mú mu ń kọ. ẹ lè fún mi ní ẹni bíà ṣùgbọ́n ṣáà jẹ́ kó jẹ́ gbígbóná tó bá fún mi ní bíà gbígbóná òun máa wà òkè bá torí pé mi ò use mọ́ tútù. kò burú àti gbọ́ ẹ wò tẹ bá gba ibẹ̀ yẹn ẹ rí bá ń bẹ̀ ẹ ṣáàdé ibẹ̀ kẹ jókòó kẹrẹ plate lọ́dọ̀ àfẹnìṣe tẹ bá fẹ́ tá a bá ṣe tán wá clear plate. kò ṣe má jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ jẹ́kẹ́ mi kúkú dúró sínú mọ́tò tí wọ́n bá lè fún mi ní nǹkan tí bá fẹ́ nínú mọ́tò máa wà ọ̀rẹ́ kò burú tó bá yẹ kí bẹ ṣe fẹ́ nìyẹn àní

ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o ẹ̀yin ẹ̀ má dà wá rú ẹ̀yin arìnrìn ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o ẹ̀yin kẹ́ ẹ má dà wá rú o orí mi máa jẹun ṣèyàwó mi tòró lólùfẹ́ mi màmú ìyàtọ̀lá ọlọ́run máa jẹun ṣèyàwó mi tòró lólùfẹ́ mi màmí o orí mi máa jẹun ṣèyàwó mi tòró lólùfẹ́ mi màmú torẹ́yìn apọ̀ dáa. ẹ̀bẹ̀ là ń bẹ̀yìn o ẹ̀yẹ ẹ̀ má dà wá rú ẹ̀yẹ arìndín ẹ̀bẹ̀ ń o ẹ̀ má dà wá rú o ọlọ́run má jẹ́ ń ṣe ìyàwó mi lólùfẹ́ kí n má lọ èèyàn ń jẹ lórí lórí mo yóò ní. <laughs> kí lè wọ́n tí aláàjì sọ fún mi. mo ṣì mo ṣì wá kí n ṣe. ìkànnì ẹ ti ẹ̀ ṣàánú ẹni tí mo dá dúró sísàlẹ̀. ọlọ́run ṣàánú gbogbo wa ni. ẹ gbọ́dọ̀ fẹ́ lọ gbọ́dọ̀ fẹ́ lọ. ó dẹ̀ kí mi gan máa lọ pọ̀ tẹ́jọ́ máa lọ. ní èdè wọ́n yìí wà á lẹ̀ ṣe bí ẹjẹ́ máa lọ. arẹwà obìnrin olójú ẹgẹ ìyàwó jẹ́ ká máa lọ ah two and a half hours so quick. mo ní má dẹ̀ dúró náà ni ó nìyẹn òun ló ti ń sùn yẹn. aláàjì ìdàṣẹ ti yanjú ọ̀rọ̀ ni. fàlájì ilẹ̀ kó jẹ́ ká máa bá tiwa lọ. ara ń bẹ tí mo fẹ́ dá báráyé ò bá pa àdá pa mi dá ara ń fẹ́ tí mo tìgẹ́ńgẹ́dìgẹ́ tìgẹ́ńgẹ́ tìgẹ́ńgẹ́dìgẹ́ ara ń bẹ tí mo. ẹgbà. Bùkọ́lá ibo ló ti rí gàrí ẹ̀pà àti ṣúgà gàrí wà nílé mo bu gàrí inú ibo ló ti rówó tó fi ra ìpà àti ṣúgà. owó oúnjẹ tí mọ́mí fún mi láàárọ̀ mo fi ra ìpà àti ṣúgà. wá fún mi kí n mú kí mọ́mí tó dé ó ṣe ọmọ mi ọ̀dà máa ṣe lẹ́ẹ̀ máa mú máa mú kí mọ́mí ẹ̀ tó dé ó ṣe. olúwa ti ṣe Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀ olówó orí mi Èdùmàrè á ah, pín mm-hmm. ìgbádùn kan ojú báyìí náà lọ pé ọba jẹ ayé débi pé ó rí gàrí mu ó wá rí ṣúgà àtẹ̀pá fi tẹ̀ kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run olúwa ẹ tètè ṣe tán mọ́mì ti dé mọ́mì ti dé. mọ́mì ti dé ah, àkóbá ibo ló wà. wọn wà sàlẹ̀ ó ti ń bọ̀ lókè. ó ti ń bọ̀ lókè. ibi mo máa tẹ̀lé mo rí gàmbá lóhùn. Somarue, gan ní Somarue, fẹ́ gbogbo ẹ̀. sọmọrú ẹ sọmọrú ẹ sọmọrú ẹ eré ni sọmọrú ẹ ni. ẹ mi òótọ́ ni wípé mo ti bá bọ́sẹ̀ sọ̀rọ̀ pé kó darapọ̀ mọ́ wa tó kọ̀ nítorí ọkọ ẹ ti fìyà jẹ jù ẹ mọ̀ pé ọjọ́ méje ló wà nù ọ̀sẹ̀ bẹ́ẹ̀ mẹ́fà nù ọjọ́ méje yìí ó lu yátìsí lára ah. ó sọ di bẹ̀m̀bẹ́ o ọkọ ẹ̀ kan náà a tún gbé àlè bẹ́ẹ̀ ni mo purọ́ a gbé àlè wọlé wa orí bẹ́ẹ̀dì tóun àtọkọ ẹ̀jọ́ ń sùn ni ọkọ àti àlè ti máa jọ ṣe something èdè kẹ́kẹ́gbẹ́ ṣàánú ká fàmúra ká kọyà fún un bọ́sẹ̀ kò bá má jọ ọ̀lẹ́ bá mú wá sínú ẹgbẹ́ rárá gbogbo àwọn tá a jòkó ṣe báyìí morúkọ tó ń pè wá ó ní kí lọkọ ó ṣe làwa ń ṣe òun gan-an ló fi ẹnu ló fi ba gbogbo ẹgbẹ́ wa ìjẹ́ nígboro a máa sọ̀rọ̀ búròbúròbúrò bí ẹ sọ́dà kan gbóná sí lẹ́nu a máa bú gbogbo wa kiri ìyẹn ni kò lè wá fẹ́ẹ́rẹ́ wa lẹ́ni kò fẹ́ jọ ìwà. bọ́sẹ̀ ṣé wọ́n nìyí ó wá sínú ẹgbẹ́ wa wípé káwa ká gbẹ̀ sínú ẹgbẹ́ yìí ṣọlá tí nǹkan tó ṣe fún mi ní gáràjì ó ń bi mí ó ní kí ni nǹkan tọkọ mi gbà lọ́wọ́ mi tí mo fi sọ́ di dìdìrìn ó ní kó wá wẹ̀ mí o mo ti bá yí ọkọ mi jẹ́ o ó ní ẹgbẹ́ burúkú tá à ń ṣe òun láti máa sọ̀sọ́kùsọ sí mi àbí bẹ́ẹ̀ kọ́ èmi ò fara mọ́ o kó wò mí dáadáa òrànjú tẹ́ kò sí ohun tó fẹ́ fi mí ṣe. ṣó mọ rú ẹ̀. Hmm. olórí àtẹ̀yìn ẹgbẹ́ tó kù sùúrù la máa ṣe pẹ̀lú ọ̀rọ̀ bọ́sẹ̀ yìí o torí wọ́n sọ pé tá a bá fi ọwọ́ ọ̀tún bọmọ wí àá fi òsì fà mọ́ra níwọ̀n ìgbà tí ojú bọ́sẹ̀ ti là ń sìn tó ti rí pé ẹgbẹ́ obìnrin rere là ń ṣe à ń ṣe ẹgbẹ́ ọkọ̀ọ̀kan òkun kọ́bọ́ọ̀dù níwọ̀n bàtà ti fi eh, òfin ẹgbẹ́ yìí ta ti kà sílẹ̀ fún ẹ ṣé o ṣetán láti pa òfin yìí mọ́ o ṣe o dẹ̀ ṣe tán láti fi orí fún olórí. bẹ́ẹ̀ni máa ṣe gbogbo ẹ jọ. níwọ̀n ìgbà ti sọ bẹ́ẹ̀ yẹn jọ yẹ ká fà mọ́ra. ó dáa a ti gbọ́ àmọ́ ìjókòó wa kẹ̀kan sí tí ẹsẹ̀ gbogbo ọmọ ẹgbẹ́ bá pé. ọ̀ka ń dáná èrè ń fọ̀wọ́ wọ́n á ní kákéèké lọ́nu gbókò lọ́ọ́ ṣẹ́gi wa àkèké ní kinní kan máa táwọn ta ni ò mọ̀ pé nǹkan kí ta bá ti sọ ń bì báyìí ni àwọn ọmọ ẹgbẹ́ ìyókù máa gbà. ojú ló ń nìyí ẹ jẹ́ ká ṣe bọ́n ti ṣe ń ṣe kó lè bá àrí ti ṣe rí ẹ jẹ́ ká mú bọ́sẹ̀ wọ̀lú lè lọ. sọmọrú ẹ rere mi. arẹwà obìnrin olójú ẹgẹ ìyàwó àsìkò kò jẹ́ rárá ọkọ̀ tí ò táyẹ̀ adé orí ẹni ọkọ̀ ládé orí obìnrin àní òrora máa ṣe òní eré ọ̀la ìjà ìwọ ìyàwó ilé kò gbọ́ sọ́kọ lẹ́nu mọ́ pàmí kú obìnrin obìnrin ọlọ́gbọ́n kọ́lé rẹ̀ àṣìwèrè obìnrin fọwọ́ rẹ̀ túká kò jẹ́ rọra. Mama Yinka, kí ló dé tí kọ́sítọ́mù wá síbí báyìí tó lè tajà fún wọn. a ah, ti ṣí ṣọ́ọ̀bù. ẹ ti ṣí ṣọ́ọ̀bù kí ló dé tí ẹ ṣe ti ṣí ṣọ́ọ̀bù. environmental wà. environmental òṣìwò ló ń paramọ́ ọ̀rọ̀ àyínká torí environmental ló ṣe wọn bó ṣe máa fún kọ́sítọ́mù ní ọjà ìyẹn wọn gbowó wọn sìn ó tún gbowó lọ bẹ́ẹ̀. kí má bínú má máa sọ fún mi pé kí má bínú ọ̀rọ̀ àyínká bí ó sọ fún mi pé kí má bínú yẹn tún bí mi sí ni torí òun kọ́ tó ṣe fún mi òun kọ́ tí ò dáa ni irú ọkọ kí ló pọ̀ jù ni pé kò jí làárọ̀ kò wá sí ibà kò sí kò bá mi tajà níwọ̀nba díẹ̀ tó bá tún dalẹ́ kò tún kò tún bíbà yìí kò dẹ̀ mọ́ lọ sílé kò mi fún mi ti bá délé ṣé kan tí mo lè ṣe ó ti pọ̀ jù ni àbí ọkọ ti gba àbí ọkọ olùfẹ́ yàrá tó lè ràn ìyàwó ẹ lọ́wọ́ ló kókó sí ìkúrò náà fún kọjá kiri níbi jókòó jáde. wọ́n béèrè ẹ o. àwọn chief tẹjọ máa ń jáde tó sọ pé ẹjọ ń ṣe bísíǹsì. ẹ kí ló sọ. wọ́n ní kí n fún ẹ ní lẹ́tà. Ìyá. <laughs> Kí ló ń pa ẹ́ ń gbé? Ìgbà tí mo rí tóun rẹ́rìn-ín mo ní kí n sọ̀pọ́ọ̀tì ẹ̀. Kí wọ́n rí pé mi àti ẹ̀jọ̀ ń rẹ́rìn-ín ní iwájú tàǹsì kan sọ pé ọkọ àti ìyàwó lè mi àti ẹ̀. Mo ní kókó kókó iwájú mi, àbí tí ń dùn wá ni. Arẹwà obìnrin, olójú ẹ̀gẹ́, ìyàwó àti òṣèré máa ṣe ọkọ tí o fẹ́ yẹ adé orí ẹni. kò dẹ̀ farabalẹ̀ kọ́ gbogbo nǹkan tó fẹ́ lọ ra lọ́jà o nítorí ìràkúra tó rà the other time tó lọ sọ́jà mi ò láìkẹ́ rárá. ṣé bí mo ti bẹ̀ ẹ́ mo ní kó má bínú. mo ti gbọ́ ṣáà yá máa kọ́. kí ló ní kí n rà. ńṣe ló máa ra eh, ike ẹran oní two five wàá wá ra èlò o mọ̀ pé tòmátì tàtàṣé àti àtàròdò eh, ìyẹn gbogbo ẹ̀ kó jẹ́ four hundred mo dẹ̀ máa ń sọ fún ẹ o mo ní àwọn tòmátì yẹn wá ti lé ní twenty twenty naira wàá dẹ̀ nu wàá ní mẹ́ta fifty naira o kì í gbọ́ mi ò dẹ̀ láìkẹ̀. máa nọ pa this time ara máa nọ pa. then kò ra aṣáwa kò ra aṣáwa bí o ní lè ra aṣáwa bí o ní five hundred pọ̀nmọ́ ńkọ́. So like pọ̀ mọ́. mo àti ahọ́n. ó láìka ahọ́n fọ àti ahọ́n ẹ ṣáàrà ahọ́n ra bíi oní four hundred kò dé ra pọ̀ mọ́ torí èmi gan mo láìpọ̀ mọ́ ìwọ náà láìpọ̀ mọ́ kò lè ra pọ̀ mọ́ bíi oní three hundred ṣáàrà gbogbo ẹ̀ ṣá ṣó ti yẹ ẹ ṣé a sì ní òróró àti epo ńlẹ̀. àní okùn díẹ̀díẹ̀. okùn yẹn náà a manage yẹn náà tó bá di next weekend o lè lọ sí ojúwòye ara bulk ṣó ti yẹ. mọ́tò èwo ni kí n gbé lọ́bẹ̀. pé kékeré náà o tún òde nìyẹn o ó dẹ̀ mọ̀ pé mo sọ pé n fẹ́ jáde pé ńlá yẹn ni màá gbé. jọ jọ bàbá gbé mi ó máa bá mi ra watermelon àti pọ̀pọ̀ mọ̀ pé mo máa ń like fruit dáadáa ṣùgbọ́n. watermelon jẹ́ kí n mi ní báyìí kan. ṣáàgbà ó tún pé nìyẹn gbàkú ló máa tìkẹ̀ lọ́jà. ẹ máa tìkẹ̀ ah, ló ń ṣe ó tún jágbe mú mi nà án tó bá ti bínú sí mi ó máa ń ṣe mí bákan ní mi láìpẹ́ má bínú. mi ò bínú òwò ọwọ náà ló máa ń fà ẹ wọn máa máa rojọ́ máa rojọ́. má pẹ́ tó bá lọ. mi ò ní pẹ́. máa ti ṣe bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ tó dùn. kó dùn. ó máa dùn àwọn ojú ọ̀sán ó máa dùn. ó ṣe má pẹ́ ṣùgbọ́n akàndé ń sọ ni ó kún ń tra ẹ̀ gbogbo nǹkan ló ń ṣe ló fi ń tẹ̀ lọ́rùn ni mo rí fi ṣèkejì ara. kọ́lá ọkọ mi ẹ hmm, àlòní ògùn kí ló fẹ́ rí mi fún. nǹkan tí láti bá ti ṣẹ̀yìn ẹ dárí jù wọ́n. Ah. ti dáàdì kò sí ètò kan pẹ̀lú ọ̀rẹ́ mi àti dáàdì ṣé òun bá dáàdì ẹ̀ bẹ̀bẹ̀ ni. mọ́mí ẹ̀yin máa ń bá dáàdì jà òun mò ń rò sí tó yá kí rìsọ́ọ̀tì mi lọ sẹ́yìn. nǹkan tó ń rò nìyẹn tí rìsọ́ọ̀tì ẹ̀ fi ń lọ sẹ́yìn àbùkọ́lá ò ní ìdá àti ṣe gbogbo wọn yẹn bówó oúnjẹ ò dín àbí mo dẹ̀ ń sanwó skul ẹ̀ ọ̀rọ̀ èmi àti dáàdì ẹ̀ àwa la mọ nǹkan tá a dìjọ ń fà àárín àwa méjèèjì ló jọ wà ìwọ fojú sí ìwé ẹ̀ ń tiẹ̀ ó ti gbọ́ ìwé ẹ̀ ni kò fojú sí màá dẹ̀ máa ru ọ̀rọ̀ tó sọ fún mi ẹ̀ má dà sọ̀rọ̀ dáàdì àti mọ́mi fi wọ́n sílẹ̀ kan máa ṣe tiwọn ṣé ti yẹ ayanjú ẹ̀ màá dẹ̀ máa rò ṣe ti gbọ́ ṣùgbọ́n ọkọ mi àbókè ẹ̀yà bá mi kó owó kìíní ìpadà lọ sí ilé ẹ̀yà kó pẹ́ sí yàrá mi. láti bó yé ni ọ láti ìlú òkè láti wá o. bọ́dọ̀ mi ògúnwálé ẹ̀yin ni mo rí báyìí wọ́kọ̀ yìí. ògúnwálé ẹ̀káwọ̀ ẹ̀káwọ̀ ẹ̀káwọ̀ ẹ̀káwọ̀ ìwàlẹ̀ ẹ̀kọ́ ẹ̀ẹ́dá ẹ̀yin ni mo rí báyìí wọ́kọ̀ yìí. àwa ni ó ìyàwó mi kọ́. àlàáfíà ló wà. ògúnwálé kí ló tiẹ̀ ọ gan kí ló tiẹ̀ ọ wọ́n dọ́gbọ̀ wo ti sọ fún bàbá àgbà kọ́ ọ̀wá lu òkè ọ̀wá lu òkè kí ló ń tẹ̀lé kó kí ló tẹ̀lé. tí n bá rò tí n bá ṣì ó ti tú ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó ló fẹ́ wálé tó wálé ah, bàbá náà wàá wò pé tí òkè lóhùn bá lè lọ bá Mósè o kí Mósè náà sì gbéra kó lọ bókè. ṣé rí èkó wa yìí láti jáde lẹ́kọ̀ọ́ nira alẹ́kọ̀ọ́ bá sọ fún yín pé òun bọ̀ ẹ má gbàgbọ́ o bí òdìgbà tẹ́ ẹ bá rí báyìí nìkan tó mọ̀ pé ẹ rí ṣe wá rí ètò wa tó wá jó lórí ẹ̀ pátápátá òun lọ̀rọ̀ ìyàwó mi tí ò bá ní kí n sún sọ́tún mi ò sún sọ́tún tí ò bá ní kí n sún sọ́sì mi ò sún sọ́sì mi ò tó bẹ́ẹ̀ ìyẹn ta ni. ìyàwó mi ni. ṣé ìyàwó ẹ ló ń pàṣẹ fún ọ ni àbíwọ ló ń pàṣẹ fún ìyàwó tó dùn mí ilẹ̀ jáde ń bá kíni yìí sọ̀rọ̀. àṣẹ kẹ ìfẹ́ tó yè koro ló ń jẹ bẹ́ẹ̀ ìfẹ́. ìrẹ́gbẹ̀ ìfẹ́ òtí ló nìyẹn ìfẹ́ òtí. ẹ ṣàkàbọ̀. kílẹ̀ jẹ kílẹ̀ mu. wo n ta jẹ pọ̀ n ta sì mú pọ̀ àwa náà kánjú o ó dàrọ làkà tó lọ. torí ẹ̀ la ẹgbẹ́rù wa wá. ẹrù kan náà. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ la wá tó yẹ. olùdíje ẹ̀ bá lọ́wọ́ ah! ẹ̀ káàbọ̀ ẹ̀ kú rìn. ọ̀dà ẹ̀yin tó jẹ́ pé atalẹ̀ máa ń jẹ ní abúlé. Mm lẹ́kọ̀ọ́ ń bí ọbẹ̀ wa ò kì í sábà láta hmm? ẹ kó bá wa mánéjì ráìsì yẹn bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ yẹn lẹ́yìn tẹ̀ ẹ̀ dá pọ̀. aya mi. ọkọ mi ni mo dé bá ń lé yìí ah, ah, ẹ kú ọjọ́ mẹ́ta àwọn ará abúlé ń kọ́ bàbá náà ń káàbọ̀ my dear. my dear ráìsì lẹ fún wọn jẹ ni. Ah, àtàárọ̀ màlọ́ ti dé. látàárọ̀ ta ti dé ó ti ṣe búrẹ́dì àtẹ̀yìn fún wa àti tíì kódà nígbà tá a jẹ bí tá a gbé jẹ dé àtúnjẹ iṣẹ́ kù ni. Hmm, nǹkan tó wà ń bẹ ni pé ráìsì yẹn kì í ṣóúnjẹ kí ni wàá jẹ lọ́sàn-án báyìí. aya mi ọkà la jẹ lọ́sàn-án kódà ọkọ rẹ ṣe bẹbẹ ẹrọ tó ń bọ sí wọn àwọn èèyàn tó lè kà pé àlejò ní ọba débi àkókò jẹ yín sínú. ọba yà jẹ kún bẹ̀rẹ̀ pẹtẹ. ó wá jẹ pé fúnra yín lóhùn ìkẹfì ráìsì ṣóúnjẹ alẹ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orílẹ̀ ìyá ni kákan fi panu fẹ́rẹ́ gbàgbà àti jẹ àjẹ bọ́bọ̀ látọ̀sán. ó tọ́ ni my dear kí ló dé tẹ́ a kó mi síwájú wọn èdè fún wọn láwọn nǹkan tán máa mọ ẹjẹ́ kan ṣe fàájì. wo wọ́n sọ̀rọ̀ nípa mímu àti mo gbogbo fíríjì ń gbẹ ojú mi ṣe wà lẹ́ni o nígbà tí mo sùn tí mo jí. ẹ ọkàn mi ṣe balẹ̀ nìyẹn ẹ jẹ́ kémi náà lọ nulẹ̀. ẹ jẹ́ kárí ra nulẹ̀. ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ ń bọ̀ ẹ ń ẹ jẹ́ kí n sáré bá ìyàwó mi sọ̀rọ̀. ìyàwó èyí dá àgbèwò wá nílé ọ̀wá rárá rí. olójú ẹgẹ ìyàwó àti òṣè rárá máa ṣe ọkọ tí yóò dá yẹn. ṣé wọ́n fi ṣe ọmọkùnrin ṣé kò lọ́rùkọ ṣàfihàn ṣàfihàn ni abọ́lọ́lẹ́ mi kò lọ́ ni ṣé ètò ìtòrí àwọn ẹbí ẹ̀ ni mo ṣe wálé ayé wọ́n ọmọkùnrin má pa mí má pa mí má bàtẹ̀ mi jẹ́ tó ti gbọ́ ó mú gbogbo oúnjẹ inú ilé ó bẹ̀rẹ̀ sí ní jẹ fáwọn ẹbí ẹ̀ jẹ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n lè jẹ tààrà wọ́n jẹ kàkọ́ wọ́n jẹ tààrà nínú bíbá ìyá àbí bẹ́ẹ̀ kọ́. má bínú bó ṣe yẹ kí n ṣe fún ọ náà ni mo ṣe yẹ. bó ṣe yẹ kí wọ́n ṣe nìyẹn bó ṣe yẹ kó ṣe nìyẹn. tí o ní wọ́n ṣe di ojú yìí sọ àpago mẹ́fà ti lù sí aago mẹ́fà tó bá kọjá ìṣẹ́jú méjì bí mo ti ṣe dúró yìí báwo ní fífi rúùmù yẹn ikú máa pa ẹ̀ ni. bó ti ẹ̀rẹ̀ burú títí fámìlì mi ṣáà ni wọ́n ojú yẹn kan ló máa fi wò tó máa fi jẹ́ kó dúró dàrọ́ lára. ọ̀rẹ́ orí sọ ṣé ilé tí òkọ́ àbí ìpín èmi tí mo fi owó mi kọ́. nínú ilé wa. òfò náà bá mo fi bẹ̀ẹ́ o má jẹ́ kí. ọ̀rẹ́ ọ̀tọ̀ báyìí. màá lọ sọ fún ọ. ọ̀rẹ́ báyìí. màá lọ sọ. ọ̀gbẹ́ ni ọmọkùnrin máa fẹ́ kó ṣe bá tèmi tẹ tí mò ń jayé mi bọ̀dé jẹ́ látàárọ̀ ó dà mí ìdùnnú mi ò dẹ̀ fẹ́ fọ́ ní ìbànújẹ́ mọ́ mi lọ́wọ́. bọ́sẹ̀ bọ́ ló ti ń bọ̀. ṣọ́ọ̀bù mo ti ń bọ̀. ṣọ́ọ̀bù ni wọ́n ti ń bọ̀. látijọ́ tí o ti lọ sí ṣọ́ọ̀bù ṣé ọ̀kọ́jà aago mẹ́fà kò tó dé rí. ẹ má bínú torí ọlọ́run nítorí ṣẹlẹ̀ ni pé mo ṣe ń tilẹ̀kùn lálẹ́ yìí làwọn kọ́sọ́mà wá dé mi ì dẹ̀ṣẹ́wọ́ kankan látàárọ̀ bá fi ní kí n ṣọ̀rọ̀ ajé ọ̀rọ̀ ajé ni mo ṣe. ọ̀rọ̀ ajé tí wọn lóun ṣe yẹn ó bẹ́ ta òfin tí èmi gbé kalẹ̀ pé ò kọjá aago mẹ́fà kó tó wọlé sọ́ra lọ. sọ́ra lọ mi ò fẹ́ láàrin níbi tẹ́tọ́ bá tún dọ́rùn eléyìí wò é wà á gbà wà á gbà. mo pèsè yọ yọ. ìlà ọ̀ṣọ́ wa mi ò fẹ́ mi ò fẹ́ bẹ̀rẹ̀ mi ò fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ni o mi ò fẹ́ bẹ̀rẹ̀ o da ẹ̀ o dé mi wò. ṣé ò bínú kò jókòó. Ah, mi ò bínú ohun tó dùn mí rí mo ni wá ṣàlàyé fún ẹ. oògùn tẹ fún mi ò ṣiṣẹ́ o. kí ló mìn. kò ṣiṣẹ́ báwo ló ṣe lò. gbogbo bẹ́ẹ̀ ṣe ní ìlú pátá ni mo lò. ó ṣàmọ̀ pé aago mẹ́fà mo sọ fún mi pé tí n bá lọ sí ṣọ́ọ̀bù ni máa ń wọlé. wọ́n á ní kí n tíráì ohun tẹ fún mi wò kí n wo bó ṣe ṣiṣẹ́ sí o ń gbòdì lánàá ń bá wọlé láago mẹ́wàá. ṣé tó bá kí wọn àwọn ní àwọn ọmọ ìlú ọkùnrin ẹgbẹ́ ló ṣe pàkí. àyà mi là gàràrà eré ni mo pè é ló bá ní àbójú wé nígbà mo ní bá ariwo fẹ́ pọ̀ n bá sáré mú kunlẹ̀ jìnnìjìnnì bá bá kúnlẹ̀ bá bẹ̀rẹ̀ sí níbẹ̀ lẹ́nu kan ṣá ló bá ní láyé mi láyé láyé láyé mi kí má dọ̀rọ̀ èwò mọ́ njó ti bá dọ̀rọ̀ èwò ti bá wọlé ní aago méje sínú lẹ́yìn ó máa dá agbára mi síta ni. ǹjẹ́ ìgbọràn gan-an ẹ̀ ń gbọràn. nǹkan tó yẹ kó ṣe fún ni pé bó ṣe ń wọlé bọ̀ wá ti gbogbo náà ojú ẹ̀gbọ́n á ti rò á ti máa kọ́ ọmọ tó ti bògùn jẹ́ nìyẹn ó gbọ́dọ̀ wá líle ìwọ wá ń gbé lọ tútù fún tó yẹ kó ti dàgbà jù wò kó bó ṣe pariwo kí wọn náà pariwo kó ní kó ewu àti ta ni ó ní ó máa lọ ó máa wá tún yẹn lò ìpẹ̀lú ìgboyà ó mọ̀ pé ẹni tó bá ṣe láti ní ìgboyà ìwọ tí wàá ó wá ń kẹ̀rẹ̀ ó bá fà á ìwọ ṣe dúró ná ṣáago mẹ́fà ló sọ pé o máa ń délé àbí méje. aago mẹ́fà. ẹ méjìlá ló máa wá wọlé tó bá wa ti dé iwájú géètì wa máa lùyẹ̀kùn gbà gbàgbàgbà wẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ kún fún mi ó yà wẹ́rẹ́ ni ó fẹ́ kí gbogbo aládùúgbò mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni ẹni tó bá wà nù mí ń kọ́. wá ti kìkò mọ́lẹ̀ tó máa fọ́gùn mọ́ lórí. ìwọ kó fún ọ. ẹ o máa kọ ni ìjọ kan ló máa ń kọ. bá ti jọ́ sí ìjọ kìíní wo ó ti dọ́ba nìyẹn ó máa cross lẹ́lẹ́ báyìí gbogbo tó sọ yìí náà ni màá gbìyànjú ẹ̀ àmọ́ ó lè má bọ́ sí i tó bá wá di ní àárọ̀ lálágbọ́rọ̀ lọ́jọ́ tètè wá yọjú wò mí. ìdí ọ̀dẹ̀ yìí ló ṣe wà ìwé ti dà lẹ́lẹ̀ kí wẹ́ẹ́ wẹ̀ lé ìwọ ló máa jà fún rẹ̀ tó bá di aago méjìlá òru ló máa kúrò nílé mi bẹ́ẹ̀ ni ó máa wọlé lọ báyìí tó bá ti rẹ̀ nǹkan tó bá fẹ́ ló máa jẹ ló máa mu wàá mu tí wàá yóò kẹ́rì. àmì ìmọ̀ tí mo. àwọn amúlẹ̀ jókòó jẹ́ lọ́wọ́ àkọsílẹ̀ náà wọ́n bọ̀. ara mi ṣe mí ó dì tó yìí dó ìṣọ́mọkùnrin ò ní fẹ̀ṣẹ̀ padà bí ti gbogbo ara mi báyìí wọ̀ lọ́wọ́ ẹ bá mi kànú ara mi sẹ́mi ìṣirin báyìí ìgboyà mi nígboyà sẹ́mi nígboyà sá. ìka mi sọnù iyùn tí ìyá mi ẹgbẹ́ mi ń yàwó fèsì mi relé ọkọ mi ẹ wo àtọ́dún gbọ̀ngàn tí mo ti wọlé ọkọ yìí sì ń di iyùn yìí ń di pamọ́ ni mo wá débi mo gbẹ́yìn sí wọn ò rí mọ́ kí fọba ń wá. ifá ti yàn ṣùgbọ́n ifá wa fẹ́ kẹ́ ẹ ṣe sùúrù lórí rẹ̀ ni ń gbọ́ ifá iyùn yá àbí iyùn tó bá ti rí ni o wí ọ̀sán já ọ̀run dọ̀pá okùn já èdìdì ọwọ́ àkàtàǹpó ti jákun àdọ́gọ́ adíáfúnkoko wọn ò fi joyè òlú gòdó wọn lẹ́yìn lẹ́fọ̀mìrín jọ lọ́jà ẹ̀jẹ̀ ó jẹran ẹ wá wojú ẹkùn lérí kan ẹ wá wojú ẹkùn apẹranjẹ. fani ká ṣe sùúrù lórí ọ̀rọ̀ yìí o ká jáwọ́ wíwá rẹ̀. gbogbo ohun tí ọba bí kò bí. olórí ibú kejì olóṣì wọn mú ẹ lọ sí èṣù pé kó o lọ tọrọ ọmọ o wá ń ṣagídí àṣàgẹ̀ ni ewu lọ́gbọ́n bí. olórí ibú ò lè pé méjì inú ilé ó ti jọ lórí ibú ò lẹ́sẹ̀ lórí ibú wà á kọ́ jáde. bíbí náà bí mi jẹ́kẹ̀mí náà bí èèyàn ọ̀pọ̀lọpọ̀ ìpele yẹjú tó tún mú ẹ lọ bí èṣù ó jẹ́ kí n mọ̀ pé lórí burúkú ni ẹ́ àgànkẹ́rù jáde òkọ́ lọ́mọ kó sálé wà mí wákọ́ lọ́mọ kó sá olórí ibú àgàrú ẹ jáde. mi ní fún ẹ̀ a máa jí ní a máa sọ ọgbà mi ní asúgbẹ́mìlágbàwé àtẹnà òun fúlẹ́tì wà á yà gbọ́n tó ìrọ̀gbẹ́mìlágbà ọmọ ẹ̀sùnmọ́ yà nìkan jẹ́ wà á yà gbà tó. ẹ̀dẹ̀ tó gbójú lọ́nà sinimá ọ̀jẹ̀lẹ̀múyẹ́ wọ́n àwọn prima donna fún gbogbo ní sinimá káfàtà ah, ní house production ọ̀tẹlẹ̀múyẹ́ bẹ́ẹ̀ ni ọ̀tẹlẹ̀múyẹ́ gbòǹgbò ṣe wọ̀rọ̀kọ̀tù wọ̀rọ̀kọ̀ jánà tó bá jáde arọ́mọdọ̀kọ̀ tiẹ̀ pàmpá. ẹ kú ojú lọ́nà sinimá ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń bọ̀ láìpẹ́. àti bí ni. wà á dúdúdú ọ̀gbẹ́ni táyọ̀ àti kí ló ń pè é kí ló ṣe pẹ̀lú wà ní kí ló ṣe pẹ̀lú wà ní ṣé mo fi ọwọ́ ẹ síbẹ̀ yẹn àbí irú gbogbo ṣòwò ni ẹ ọlọ́kùnrin ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ o ẹni tó bá torí ẹ̀ bá gbòǹjẹ́ ó sọ mo sọ fẹ́ yẹ o èmi náà ṣe ẹtọ́ bá lọ́nà títí o gbogbo ẹtí mo ṣe mo kàn ń wú ẹni o mi ò fẹ́ dára mi ò fẹ́ lọ fẹ́ ẹ̀ lọ́rùn mi o. ọmọ àrùn máa rò pé wà wà ní bákan máa kó ìfọ òwúwa rẹ. kí kí kí kí kí ló ṣe máa fún ìfọ̀gbọ́ ẹnu mi. dákẹ́ ẹni ẹ máa tẹ́ máa gbẹ́ ẹgbẹ́ òbí àbí kí ló ṣe orí ẹ̀ ẹgbẹ́rú ẹ̀ máa gbé gan o. o bí bíṣọ̀pù ò bá fẹ́ pa ẹ́ má jẹ́ kí gbígbó ń kọ́ mi lẹ́nu ẹ̀ mọ́ àbúrò pé mi ò mọ̀ fún ọlọ́wà ní gbogbo ọ̀rọ̀ yìí. èmi náà lè ṣe pé fún bẹ́ẹ̀ yẹn. kò lè ní dáa fún ẹ bó ṣe ń rè lọ́rùn wo tí n bá tí n bá fi lè gbóhùn kọ́ mi lẹ́nu ẹ̀ again gbogbo èdè tó wà ní ayé mi àwọn ọ̀tọ́. ṣé àbúrò ẹ lè máa àbúrò tiẹ̀ lè máa fúyàwó ẹ̀ ó lè bù ó lè bù yẹ ó lè bù ó lè bù tó bá ṣe ṣé ìwọ sọ ló máa kó fẹ́yàwó. Ah, ah, má lọ bẹ̀rẹ̀ o má lọ bẹ̀rẹ̀ má lọ bẹ̀rẹ̀ má lọ bẹ̀rẹ̀ rárá àti rárá. ẹ bá mi kìlọ̀ fún o gbogbo ilẹ̀ mọ̀ tó bá ti lẹ́bù yẹn mi ò gbádùn o ọkọ mi ò rẹ̀ kí n ṣe pákó fẹ́ ní bọ̀dì láti rún rárá. Ah, irú bẹ́ẹ̀ wo ló ń bi mí yẹn irú bẹ́ẹ̀ wo yẹn ta ni lẹ́nu ọ̀nà ilé mi ní yàrá ìyàwó mi òkè kúrò lójú ọ̀nà fún mi mo fẹ́ fẹ̀yìn tọ́lá òdà tó sì bẹ̀ òbí mi lè fi ta ni. ilé ò bá ṣe ọ̀rọ̀ ariwo ó jẹ́ pé mo nífẹ̀ẹ́ fún ẹ gan ni if not bàbá dá ẹ lóhùn ṣùgbọ́n tó ṣẹlẹ̀ yìí pé mo máa kọ́ sùúrù díẹ̀ bóyá fún three hours kan ṣùgbọ́n jẹ́ ń sáré fún mama ní massage abizi gan ni gbogbo ààrẹ bá rí ìyá kó lè relax tó ti yẹ bẹ́ẹ̀ kódà kí mo gbàgbé láti sọ̀rọ̀ kan fún ẹ o sórí bọ̀bọ̀ tó ń wo yìí ex ni ó dẹ̀ ní black belt nínú karate so kò jẹ́ kó rí ẹ pé gan kò ara ẹ o ah, ah. ẹ̀yin àti pétáyọ̀ ṣé ìwọ ò sọ fún pé abízi ni. sọ fún lẹ́ẹ̀kan kò fẹ́ máa gbọ́ ni. adé orí ẹni ọkọ orí obìnrin àní ìrora máa ṣe òní eré ọ̀la ìjà ìwọ ìyàwó ilé kò gbọ́ sọ́kọ lẹ́nu mọ́ oúnjẹ bí gbogbo ẹ̀ ló bá lọ gbé lọ gbé sàsọ̀bẹ̀ mi kó wá jẹ. mo rí i pé ó ti mẹ́ran sọ̀dínà sì ti kẹran ọdọ èmi nìkan ni mò ń jẹ́ nígbẹ̀rẹ̀ fún. ṣáà mo yọ kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo wá kúrò jọ o ti lójú kòkòrò jù ṣọ́gbà tó wá sọ fún ẹni àdúrà ẹni níwọ̀n nìkan fẹ́ gbé mélèé. eléyìí kéré tó bá mọ̀ kó jẹ́ kó sọ́lẹ̀ kó dìde. ẹ̀kọ́ ẹ̀rọ tó wà ní tẹ̀mí ti wá. gbé ẹ̀rọ yẹn lẹ̀ wọ́n máa jẹ oúnjẹ lọ ṣẹ̀ṣẹ̀ kórí ẹ̀ yìí. Sọjí. Sọjí. Sọjí ṣó ti rí tó dálẹ̀ ṣó ti tó dálẹ̀. sẹ́mi mo ní ọ́ dá sí mi lẹ́ràn ni. ẹ máa ti wọ̀ ẹ́ lójú mo mọ̀ pé o lè ní oníwọ̀ wọra ni ẹ ṣé torí ẹ̀rọ tó wà ní kòlè kó gbogbo ẹ̀jẹ̀ àti ìyọwọ́ pa ẹ̀kọ́ oúnjẹ tán ṣo ti gbọ́ o olójú kòkòrò. kò sẹ́mi mo lọ́wọ́ dìde. ṣé ó dẹ̀ tún ní jáde ni àbó tún padà lọ sùn ni ẹ bàbá Bùkọ́lá. mo dé ìdíyẹ náà ó tiẹ̀ tilẹ̀ kó wà lẹ̀ mọ́ yàn jù. Ah. ìrọ̀lẹ́ kí ló kọ́mọ yẹn òwú aago ni àbí kò ní ya aago tọ́mọ yẹn ni wọ́n pe mítìnì àwọn ni. ṣé parents teachers meeting. ẹ ò ń tẹ̀lé lọ́nà. èní ni. ó ti èní kọ̀ ṣé mi ò sọ fún ẹ lálẹ́ àná kó tó dípò sùn ni gbà tó dẹ̀ ti rí i pé oorun wọ̀ mí lára yẹn ó mọ̀ pé mi ń sùn rú oorun bẹ́ẹ̀ ìwà dẹ̀ ti gbé mọ́tò wá ti gbọ́mọ lọ́ǹtì yẹn. ẹ mà gbà mí wò lọ́hùn kí ni mo ṣe ná ìwọ ọmọkùnrin kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ ṣé mi ni kí n tún máa tẹ̀ lọ́mọ lọ pẹ̀lú gbogbo wàhálà mi nínú ilé yìí kó tó jẹun kó tó wọṣọ kó tó jẹ́ èèyàn láyé ẹ́ ibẹ̀ náà ni mo ti sanwó skul ọmọ ẹ. ṣé o gbàgbé wípé lẹ́tà tí wọ́n kọ sí wa láti skul wọn àwa méjèèjì náà ní kájọ wá o. tí wọn nìkan bá lọ ń kọ́ tó bá lọ represent àwa méjèèjì ṣó léèwọ̀ torí ò kí n ronú wò. ẹ dà kò burú jẹ́ kí n sáré lọ wẹ̀ kí n change. láago mélòó ló tún fẹ́ máa lọ ṣe yẹn ṣé léyìí tó wọ̀ yìí ò ti da ó bá dẹ̀ dé ṣe bí wàá dẹ̀ wàá wẹ̀ mi ò mọ wàhálà tó kó rẹ̀ sí báyìí gbà lọ́wọ́ mi. owó òkè ni. wọ́n ní kí ọmọ kọ̀ọ̀kan kó mú wọn one thousand wá school wọn. ṣé òun ló sọ bẹ́ẹ̀. n tó sọ fún mi ni. kò lè lọ́wọ́ tàbá dẹ̀ dé school wọn a máa kó fún tíṣà wọn. gbà lọ́wọ́ mi àdùnní tó bá ti dé skul yìí kò lé tíṣà yín lọ́wọ́ ó ti gbọ́ àkọ́kọ́ lọ́rùn. ṣùgbọ́n kan bẹ láyé yìí èmi kò fẹ́ mọ́ látòní lọ ọba tó wo ṣùgbọ́n jábèsì òṣùgbọ́n ayé mi. wàhálà ló kó rẹ̀ sí iṣẹ́ àjọ torí ẹ̀ náà má pẹ́ kó tó dé mo máa lo mọ́tò má pẹ́ o olórin àfi kó lẹ́bùn ọ̀nà. ọkọ̀ tí o táyẹ̀ adé orí ẹni ọkọládé orí obìnrin àní òrora máa ṣe òní eré ọ̀la ìjà ìwọ ìyàwó ilé kò gbọ́ sọ́kọ lẹ́nu mọ́ pàmí kú obìnrin obìnrin ọlọ́gbọ́n rẹ̀ aṣìwèrè obìnrin fọwọ́ rẹ̀ túká kò jẹ́ rọra máa ṣe àní ah, òrora. mo wú ẹ̀ dání tàbá dé skul yìí àá kó fáwọn tíṣà sí i ṣèlú mo fún yín ni. o ṣe ń láti fún mi ní owó tán ni kẹ́ mo wá ní school. mo pawọ́ fún mọ́mí pé wọ́n sọ pé ká mọ owó wá school ni mo fún yín kẹ́ máa fi jẹun díẹ̀díẹ̀ títí dìgbà tí mọ́mí fi máa dá ìjì ni. o mọ̀ ọ́ mọ̀ parọ́ fún mọ́mí ẹ̀ ni so wọn ò ní kẹ́ mọ́ wá ní school rárá. o ṣe ọmọ mi ìwọ náà dàgbà ọ̀rọ̀ ọmọ tọ́jú ẹ̀ ṣùgbọ́n. Àwọn obìnrin olójú ẹgẹ́ ìyàwó àsìkò kò jẹ́ rárá máa ṣe. Ọkọ tí o fẹ́ yẹ adé orí ẹni ọkọ ládé orí. Ìyá, ah. o ṣọ́ pé wọ́n ló síbẹ̀ ṣá. Olùpẹ́ náà ni ká tún síbẹ̀ lè. Ó jẹ́ mọ̀ pé hmm, oúnjẹ yóò dùn yàtọ̀. Mo ń gbá research ni. Yes, research mi lórí gbogbo nǹkan tí mo ṣe fún ẹ kò kéré. Hmm. Ẹ̀fọ́ tí mo sì lánàá yẹn, mo gbá research kan lórí ẹ̀ ní orí pé ẹ náà dùn gan. Ó dùn gan ni. Ewédú jẹta náà tí mo fún ẹ̀gúsí sí research ni. o ti improve gan ni o. and i promise you ètò tó máa sí next máa dùn délé lọ. o ṣe máa jẹ ṣe. mọ́mí tíjà sọ fún wa pé obìnrin ló máa sọ oúnjẹ nílé lọ́wọ́dé tí dáàdì ṣe máa sọ oúnjẹ nílé. má dá tíjà lóhùn jáde oníkọ̀tọ̀kọ̀tọ̀ wọn. sọ gbogbo ní títí tá a bá sọ fún wa ni kì í máa gbọ́n mọ́ àdó. nǹkan tó bá ti kó ẹ kò máa fetí sí i kì í ṣe bí ìtò kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan yẹn máa jẹun máa jẹun ẹ lọ ẹlẹgbẹ ti pọ̀ jù questions pọ̀. Hmm. ó rẹ̀ ń fi jọ. kí ló fẹ́ kí n tún pé àlẹ́ fún mi ní alẹ́ náà. ìyá oh, a lè jẹ ìwà àti dòdò. mo máa mú dáhùn sáwájú ẹ̀sìn. tó pédé náà sí. Hmm. àwa ní fífọ́ ẹ̀ ni. Hmm dòdò níyẹ. wàá bó ẹ̀wà ni. tí o fẹ́ yẹ adé orí ẹni ọkọ ládé orí obìnrin àní òrora máa ṣe. wọ́n pa ẹni wọ́n mọ̀ bó wọ́n láìka àwọn nǹkan báyìí. Mm-hmm. Matthew. Hmm? Hmm. Uh-uh. àdúgbò la wà náà. Eh. Hmm. àdúgbò la wà kò sọ àwọn ará àdúgbò dúró ẹ afọ́jú ní màmá tó ṣẹlẹ̀ láàrin pẹ̀lú ẹ. wo bàbá yín ló bọ̀ yẹn ọkọ mi ló ń bọ̀ yẹn àwọn ọ̀gá wa ló dé yìí o. bá ń pọnlé bá ń pọnlé bá ń pọnlé díẹ̀. bàbá yínká ẹ kújọ mẹ́ta ẹ pẹ̀lẹ́. bàbá yínká kí ló dé wá kó tó báyìí. bó o ṣe pèmí náà ni barabara tiẹ̀ náà ni mò ń bá bọ̀ tó yẹ pé mo fẹ́ ṣubú tán báyìí náà ipá yẹ ló jẹ́ kí kí máa bọ̀ ń dà yìí báyìí nísìn. tó bá wa sáré bọ̀ nǹkan kò bá lè wákàtí mẹ́rin kó tó dé bí báyìí. anyway wo ọmọkùnrin látìgbà tí mo ti pè wọ́n látàárọ̀ nọ́ọ̀sì débi báyìí èmi àti wọ́n jáde ọ̀nà business mi dẹ̀ là ń bá lọ ẹ̀ so kó wá bá mi dúró sí shop tó ti gbọ́ àní pẹ́ dé tó bá dẹ̀ ti di six thirty kó lọ gbọ́mọ mi lè nání kó tọ́jú ẹ̀dẹ̀ mi tó ti gbọ́. àwọn ẹ̀kì tó kù yìí kọ́ take care ok ẹ ṣe gan. ẹ ṣe jẹ́jẹ́ o. kò sí wàhálà. máa jẹ́ sọmọrú ẹ ó dẹ̀ ti dá wọn nìyẹn sọmọrú hmm, ẹ sọmọrú ẹ ọ̀rẹ́ ṣogẹ́ sọmọrú ẹ ṣọ́ọ̀tì gbèsè ẹ létí sọmọrú ẹ sọmọrú ẹ sọmọrú ẹ ó ti rí gbọ́n nìyẹn. sọjí mo kì í má bọ ọkọ mi jókòó gbé báàgì o má bínú ó mọ̀ pé mo jágbe mọ́ ẹ láàárọ̀ lóòótọ́ sórí mo fẹ́ kó o kàwé mo fẹ́ kó o jẹ́ ìkan nínú àwọn tó á jẹ́ pé lẹ́yìn wọ́n là á di orílẹ̀-èdè mú tínú ẹ̀ á dùn tí wàá ṣiṣẹ́ tí wàá ní owó tí wàá wá fẹ́yàwó tí wàá máa kọ̀ǹtró ìyàwó ẹ̀ tí wàá di aláṣẹ inú ilé ẹ̀ tí wàá máa pàṣẹ fóbìnrin ìdí nìyẹn má bínú ọkọ mi ṣùgbọ́n jọ. so tí bá kàwé ìyẹn ni ìyàwó ṣì máa pàṣẹ mọ́ mi. tó bá ti kàwé obìnrin ò ní pàṣẹ fún ẹ kí ló wáá dé tó ń pẹ̀yìn lẹ́ ń pàṣẹ fún bàbá màbí nítorí bàbá mi kàwé ni. dádì ẹ kàwé sórí bó ṣe yan tiẹ̀ ni o èmi ò tọrọ kí wọ́n yanrú ti bàbá ẹ̀ ẹlẹ́dàá mi ò dẹ̀ ní kí o yanrú tiẹ̀. mọ́mì ṣé kò dáa kí àwọn máa pàṣẹ fọ́kọ ni. orí mi kọ ẹ̀dá mi kọ orí mi kọ tí ò sùn ọ̀ lágbára ọlọ́run ìwọ ni wàá máa pàṣẹ fún ìyàwó tiẹ̀ ìyàwó ò ní pàṣẹ fún ẹ o. ìkànnì aláìdáni tẹ́bàdẹ́ promise ń pẹ́ ní bẹ́ẹ̀ mọ́ èmi náà ní kárí mọ́ nítorí mo fẹ́ kí ìyàwó bá fẹ́ kó máa pàṣẹ lẹ́yìn. láti èmi lọ mo promise ẹ mi ní control dádì ẹ mọ́ má bínú ọkọ rẹ ṣùgbọ́n máa change ọmọ àgbẹ̀ sí school lọ sí bedroom lókè kó lọ sí fọ́ọ̀sì kó mú oúnjẹ yáwúyáwúyá pẹ̀lú. wálé bọ́sẹ̀ kí ló ṣe ṣe tó fi ọjà ọbẹ̀ báyìí torí ọlọ́run. ọbẹ̀ ó ní ọjà bí ọba jagbe jùlẹ̀. Ah, kí ló ṣe olùgbé ni mò ń bẹ̀ tọ̀ lóhùn. mo tún mú ọ̀dọ́ ní ẹ̀kọ́ òpè bẹ́ẹ̀ kò sọ àwọn ìgbà lọ́dọ̀ sí ọ̀dà kan lọ jẹun náà yóò kọ́kọ́ jẹun tó máa jẹun tó máa jẹun. ṣebí mo ah, kàn sọ̀rọ̀ pé iyọ̀ ìyẹn ò tí ì pọ̀ jù fún mi láti sùn. ó pọ̀ ju ẹnu ẹ lọ màá kọ́ sọ ẹnu ẹjọ́ mi kò tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sọ pé mi ò sọ ọmọ ọdún ẹ̀ kí ló rí kó wọn lè jẹ ọkọ gbọ́dọ̀ ìdílé mi láyé òsì wá parẹ́ wọn jẹ wọn sìn kí ló dé ó bá àrùn ara ni wò ó jẹ́ wá sọ fún ẹ láti sin lọ tó bá ti jẹun kó máa kó ọmọ wọn sí níṣẹ́ ọgbọ́n kan tí mo sọ fún ẹ ọgbọ́n tó wọ́n pọ̀ nìyẹn lọ ni mo bí ẹ wọ́n ní mo kọ́ ọmọ ẹ sí kí ṣe kọ́ ẹ tó fọ̀ ọ́. Mm, mo gbọ́. àlẹ́ gbé sin lọ mi ò lè máa lọ sí ṣọ́ọ̀bù kí n máa ṣe wàhálà lọ kí n máa bọ̀ kó máa yẹ sẹ́tìrì kan máa dáná òṣì kan nulẹ̀ kó máa sóúnjẹ tó máa jẹ fún ara ẹ kí n dẹ̀ tó dé gan kó ti sóúnjẹ sílẹ̀ fẹ́mi gan tẹ́mi gan máa jẹ àìṣe yẹn wàá rí ẹ̀rí nulẹ̀ nira sí aláìmoore. ṣọmọrú ẹ ọ̀rẹ́ ṣọgẹ́ ṣọmọrú ẹ ṣọ́ọ̀ṣì ṣe sí ẹ létí ṣọmọrú ẹ. iye ò já ọbẹ̀ yìí kẹ́ èmi mo kọjá ìlú náà.

wọ́n ní ṣé gbogbo yín ó gbàgbé àjọ̀dún wa lópin ọ̀sẹ̀ yìí gbàgbé kẹ̀ kò sẹ́ni tó gbàgbé nínú gbogbo wa pátápátá olórí ni hmm, gbogbo ayé tó bá wọ ní kálukú ni kò jẹ́ ń jọ yẹn ẹni tó bá lè mọ́kọ ẹ̀ wá kó mu wá ẹni tó bá lè má lè wá déédéé bẹ́ẹ̀ bá lè mọ ọmọ yín gan dání ayé wọn yọ ọ́ nítorí wípé olórí ní orí òun báyìí ó gbé àyà ń gbà. ọmọ ọdún ẹ. eré ni. ẹ wò ní ọjọ́ yẹn báyìí pẹ́pẹ́yẹ máa ṣe kí ni pẹ́pẹ́yẹ máa pọ̀n wọn ṣe àbúrò àwọn kan wa wọ́n á ní àwọn ní ìyáálé àwọn níyàwó àwọn tó láàyò ṣe lóúnjọ yẹn báyìí ọkọ ilé mi gangan ló máa ṣe dráìvà mi wá àwọn àlè á wá sùn lọ báyìí lélẹ́yọ ẹ̀yọ ìyáálé á wà nú àwọn àlè ìyàwó á wà nú wọn èyí tó wá jẹ́ mi ọ̀gá gangan tó jẹ́ ojúlówó ìyẹn á wá wà lẹ́yìn a máa tẹ̀lé mi bọ̀ báyìí wọ́n kọ́ máa ṣe kókó. bìlò kó bìlò kókó bìlò kó. ṣé olú ẹ̀ ní eré ni ẹ̀ ò dẹ́ o ẹ̀ dẹ̀dẹ̀ dẹ̀ o. ṣó ti pọ̀ jù ni. ẹ kò pọ̀ ju ilé mò ń bẹ̀ ṣe nígbà tó jẹ́ pé ní ọjọ́ yẹn gbogbo ọkọ mi ló máa ṣe dírẹ́fà mi wá ṣe wá rí àwọn àlè tí máa kó dání àwọn náà máa ṣojú ìṣe ọkọ ńjọ náà nítorí pé màá tún máa wọn mọ dání máa fọmọ sáàyè tiẹ̀ báyìí àwọn ọkọ náà máa tún wá wà láàyè tiwọn. láti mọ̀ pé gbogbo nǹkan tá a bá ṣe òun lọ́lọ́run lọ́wọ́ sí àṣegbédè ni ẹkùn sọ̀rọ̀. ajá ò gbọ́dọ̀ gbìn ajá ò gbọ́dọ̀ gbìn ah, ah. ò gbọ́dọ̀ gbìn hmm. bẹ́ẹ̀ ni. ṣé ó máa wú ẹ̀ ni. ó ti rí gbọ́ nìyẹn ah, ṣó máa rú ẹ̀ ó dẹ̀ ti dá wọn nìyẹn hmm, sọmọrú ẹ̀. ta ni tọ́lú náà. <laughs> alájí mi alájí awa nìyẹn kò sí wàlẹ̀ wọlé wọlé wọlé wọlé alájí mi alájí mi ó ga o ẹ jókòó ẹ jókòó èèyàn ńlá la rí mo kàn ṣáà ń gbọ́ tó ń dọ̀gbọ́n ní ah, ta ní tọ́wọ́ ah, àṣẹ yìí. báwo ni nǹkan ẹ eh, a máa yí mọ́ra wọn. wà á òkè. Ah, ọ̀gá ẹ kàn yín yàn sí always ṣá. Ah, alhamdulilayi <laughs> um, ìyá yìí ń kọ́. mọ́mí tọ́lá ó wà lè ẹ tiẹ̀ mọ́ rìn. <laughs> màmá tọ́lá aládejò ńlá o ọ̀rá la jì. bọ́ ẹ pẹ́ náà. hold up ni o mọ̀ pé time báyìí hold up máa ń wà lọ́nà bó yẹ kí lè gba short cut náà. Ah, àwọn náà mọ ọkọ yóò ṣe gbígba kọ̀rọ̀ wọn yẹn ó lò gan-an. òótọ́ ni nítorí àwọn mọ́tò tí ruyin bá ń lò very expensive kò dẹ̀ ṣe máa gbé gbanú gárígádá. dáàdì tọ́lá ẹ kí ni ìjókòó yín bí báyìí sí. àlejò dé jẹ kẹ kẹ serve one drink ẹ jókòó sí wa lọ ṣe fẹ́ gbọ́n tá à ń sọ ni. ẹ sọ fún mi lóde mi ló tẹ́yìn ní àlejò tí yín fèmí wá ń gbẹnu kalẹ̀ sí yín lọ́rùn bí. ọkàn mi ló fò alájí ẹ̀gbọ́n kí ni ká fi ṣe ń lálejò. ẹ ẹ má tẹ̀ sí ọ̀nà àìní mo tẹ àwọn àṣẹ àmì ìfẹ́ ká tún máa pẹ́ ní yẹ kó lè ṣe mọ́ bí àkókò máa lọ. ẹ ẹ arákùnrin kò burú àti màmá màmá rí yín lẹ́tọ̀. ilé tí bá a ṣe lé tán nìyẹn. Ah, ah, ìjọ mi tún wà ń bẹ. adé tí máa rí yín. èmi àtàlájì ń jáde lọ mi ò tọkàn tẹ́lẹ̀. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ ọlọ́gbẹ̀ni mi àtàlájì ń jáde lọ simple ẹ jẹ́ à ń lọ.

ṣé o mọ wú ẹ̀. eré ni. ẹ ṣeun ẹ̀yẹ ẹlẹ́gbẹ́ mi ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ mo kí gbogbo wa pé a kú ọdún a kú ìyèdùn èmi á ṣọ̀kọ ẹ̀. àwọn ọkọ wa ń bolẹ̀ kó wọn sí. Hmm. olórí àwọn ọkọ wa. Hmm oníkálukú wọn ti wà ní tébù tí wọ́n belong sí. ṣé ti fún wọn ní nǹkan tó máa jẹ àti gbogbo nǹkan tó máa mú ṣá. n tó tọ́ sí wọn a ti ṣe fún wọn. olólùfẹ́ mi olólùfẹ́ mi olólùfẹ́ mi máa máa fi mí sílẹ̀ láéláé. I can't just stop thinking about you, my wife mo love ìyàwó mi. rí ẹ pé torí àwọn kan wà tó ẹ pé ń túdà ni wọn wọn máa ń pokúrò sí àfẹ́ àtàlàfíà sínú ilé màmá mi fẹ́ dánwó ẹ̀ wò mo bá àná lẹ́sẹ̀kẹsẹ̀. ìyẹn bẹ́ẹ̀ jọ tèmi torí àwọn fámìlì mi wọ́n pètè pèrò bẹ́ẹ̀ pé kí n lé ìyàwó mi dànù mo ké fún wọn bí ẹgbẹ́ ni. ẹ̀gbọ́n tí ẹ sọ ni wọ́n ní mo ṣe láti aláwọ̀ ìyàwó mi kó lọ rè jọyìn ẹgbẹ́kẹgbẹ́ mo ní kì í ṣe ẹgbẹ́kẹgbẹ́ bí ò bá jọyìn ẹgbẹ́ kí ṣe lè papọ̀. onísọkúsọ ni wọ́n. ṣe rí obìnrin rere bí àwọn obìnrin ti wáyé wọ́n ṣọ̀ wọ́n o obìnrin tó máa ronú jinlẹ̀ tó máa wòye pé òun lọ patí kóun mọ ọkọ dání kó ẹ mọ̀ pé kò wọ́pọ̀ ẹ wò à ń jẹun tó ń wà à ń tó ń wà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ń wárú ẹ̀ tí o rí. gentlemen this is a note of warning. ẹ jẹ́ ká wà kíyàsí pẹ̀lú àwọn ìyàwó ẹ obìnrin bíi tiwọn ó ṣe ọ̀wọ́n àwọn àlè wa ń kọ o ṣé o mọ ọrú ẹ. èmi. olórí àwọn àlè wa wà níta tọ́jú wọn sí a ní ká má kó gbogbo wọn síbí báyìí ni pé tá a bá parí ìpàdé ráńpẹ́ yìí tó bá di ipò ọlọ́mọ òmọmọmọ àtọkọ àtàlè gbogbo wọn àkópọ̀. ṣé o mọ ọrú ẹ. èmi. ẹ̀yin àgbà ẹ̀bẹ̀ lábẹ́ yìí o ẹ dákun ẹ má dà wá rú ẹ̀yin àgbà o ẹ̀bẹ̀ mo bẹ̀ o ayé ẹ má dàwárù o orí mi máa jẹ ṣèyàwó mi tóró lólùfẹ́ mi mà ní orí àìpẹ́lẹ̀ smooth tó bá. ìkòkò tí mo sọ fún yẹn òun ni ẹni wájú àwọn màmá wa o wọ́n ti ní pé tá a bá ti fọ́ mọ́lẹ̀ àbí àwọn ti tán o. sórí ṣá bẹ́ẹ̀ mo rí i. ká máa bá fàájì lọ. Ah. láì kí ló wá débi. ẹ ṣé ìwọ àti àwọn ọ̀rẹ́ ẹ ti ń jẹ tí mu ẹ ń jẹ ara yín very well. ọmọ kan ọkọ kò kọ ayé. gentleman ẹ jọ kí la wá ṣe ń bí o come to the ring of it. They do not see the joke of me, Jam. They do not want to Jam. aṣọ ìyá tọ́lá ni mò ń lò ìkẹ́. aṣọ ìyá tọ́lá ni mò ń lò àbí mò ń lálàá ni ìyá tọ́lá kó aṣọ jọ fún pé kí n máa lọ èmi kí ló ń ṣẹlẹ̀ sígbèsè ayé mi. ẹ ká lọ sínú ilé kẹ wá lọ wo àwọn màmá wa nínú kòkòrò tí wọ́n dé orí yìí mọ́ a ti gbé a ẹ ṣe what. a ti fọ́. ẹ dúró ẹ wá fẹ́ ẹ wá kọjá. abájọ abájọ abájọ nílé mi jẹ ẹgbẹ abájọ abájọ níbo náà wà. ọkùnrin ló ń bọ̀ yìí ya jẹ́ pé ọjọ́ ìyá ni ọ̀gá ọ̀ tó ń wá yàtọ̀ lábọ̀. ọmọ kú iṣẹ́ pẹlẹ máa dì ah. á kú ẹ wọlé ẹ káàsì. ọmọ gan. jáde. ìyá yìí màmá tọ́lá àbí. kò kò kò ah, o ẹ kódà òun ló kó àwọn aṣọ èyí jọ sílẹ̀ fún mi ó ní kí n máa lọ mo dẹ̀ gbọ́dọ̀ lọ tán kóun tó padà dé because ó ti fẹ́ wọ̀ nínú ẹ̀ jáde nírọ̀lẹ́ yìí. kò burú kò burú ó dẹ̀ yẹ kí mo dẹ̀ ní láti rí o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ kúkú wọlé kẹ dúró de torí kò ní pẹ́ dé ẹ wọlé. ọ̀nà ọlọ́run kò ní mi ò ní lè dúró. kò ní pẹ́ kó tó dé. mi ò lè dúró mi ò lè dúró. kò jẹ́ báyìí bá mi fún kinní kékeré yìí fifty thousand naira ló wà ń bẹ. fifty thousand naira. bẹ́ẹ̀ni. owó kí kí n pè é. àwọn tí a ti máa ti tó bá ti fún un lówó yẹn a ti yé òun gan fún ààrẹ. a ti yé. a ti yé fún o pẹ̀lẹ́ okúṣẹ́ okúṣẹ́ máa ṣe àbúrú. ẹdúró kẹ ẹ wá kó lọ. àmọ́ ah, wọrí ya ah, bàbá tí máa dé sí okúṣẹ́ o okúṣẹ́ okúṣẹ́ dàbọ̀. àbí kí n tiẹ̀ sáré kí n lọ ti déètì mọ́ máa ń lò ẹ̀wọ̀n lórí burúkú ẹ̀ tó ń yàn àti kí n wá kí n wá available bottle ní lára kí n kí n lọ fọ orí ẹ̀ dànù but olùwà kẹ́ni tó jàre kó má lọ padà dẹ̀bi jẹ́ filẹ̀ tí ọlọ́wọ̀n ọba láàánú bá sọ pé ìyá ẹ̀ kù ní reserve á padà wá bí wá jẹ. Thank <laughs> you. tì wọ́n mọ́lẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí máa lù wọ́n sìn eléyìí ò lè yanjú nǹkan tó wà ńlẹ̀ tẹ́ bá dẹ̀ tó á lù wọ́n tẹ́ bá ló kó yàn lọ́rùn ìjọba ò ní gbà fún yín o. ìwọ gẹ́gẹ́ bí ọmọ bíbí inú mi ṣé bí ìyá ẹ ṣe ṣe mí nínú ilé ṣọdá. ẹ̀yin bàbá wa ẹ̀yin náà lè fa ọ̀rọ̀ yìí tó jẹ́ pé ẹ máa nu àwọn ìyàwó yín ẹ̀sán wọn dẹ̀rú torí ẹ̀ náà làwọn náà fi lọ gba agbára lọ́wọ́ èṣù. ṣé tí wàá rí sìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá wa náà lè fa nǹkan tó ṣẹlẹ̀ yìí èyí ló jẹ́ kí àwọn màmá wa lọ tójú bọ ìbọ̀kúbọ̀ tí wọ́n wo obìnrin lèmi náà ẹ̀yin ọkùnrin ẹ tọ́jú aya o ẹ̀yin obìnrin náà ẹ tọ́jú ọkọ yìí o. ìmọ̀ràn ò gbà yín ni pé kẹ́ ẹ àwọn màmá wa lọ sílé kẹ́ ẹ lọ yanjú ọ̀rọ̀ yìí kẹ́ ẹ pẹ̀tù nínú kẹ́ ẹ ṣe ó lé ilé yà. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ torí ọdọ ẹjọ ẹjọ Hey! ẹjọ́ torí ọlọ́run ẹ dáríjì mi mo mọ pé mo ti ṣẹ̀ yín mo dẹ̀ ti ṣẹ̀ lẹ́dàá yín ẹjọ́ torí ọlọ́run mo mọ̀ pé àṣírí mi ti tú sí yín lọ́wọ́ ẹ kò ń pretend ni. bọ̀ kí ló fún ẹ láti rán pé mo ń pretend. dáàdì tó láyé mo mọ̀ yín dáadáa ibo ọkọ mi nìyí tí ìbá ṣe pé àṣírí mi ti tú sí yín lọ́wọ́ ni irú owó tí aláàjì kó fún yín pé kẹ́ fi jíṣẹ́ fún mi yẹn ti kó fún mi. that's all right ìyẹn kò tẹ̀tí aláàjì ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe ń ríra ẹ tó ti pàdé ó ti sọ fún ẹ pé òun ti wá ẹ wálé olórí burúkú obìnrin ni so wèrè ló ń pè mí àṣírí ẹ ti tú afẹ́fẹ́ ti fẹ́ àṣírí fòrò adìyẹ jọkẹ́ ó sọ èmi di gbẹ̀rù dání nínú léyìí wà ló ṣerú ẹ̀ mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ ó yí gbèsè ayé mi padà síradàradà plan tí mo ní fún ẹ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni lóru èmi ìlú yẹ kò ti jẹ́ kò ti jẹ́ ọlọ́run nígbè láti ìjẹta tí gbogbo nǹkan ti ká kúrò lójú mi ó yẹ kí n gà ẹ́ lọ́rùn mọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì kí n fún ẹ lókun padì ṣòye mo ti mú àdá lọ sí ẹ̀yìn ilẹ̀kùn bẹ́ẹ̀ wá rí àdá bẹ́ẹ̀ ó ń ṣe mí bẹ́ẹ̀ kí n gé ẹ wẹ́wẹ́ kí n gé ẹ wẹ́wẹ́ bó ṣe ń gé màálù bó ti ń bá ṣe máa dókòó èèyàn lọ́rùn kò yẹ kí ẹni tó ti jàre kó padà wá jẹ̀bi ìyẹn ni ìyẹn lọ látó jẹ́ olórí burúkú yìí tí aláìmọ̀kọ́ fi ń ṣe rẹ̀ ló pọ̀ gbogbo ẹ̀yin obìnrin tí ẹ bìlíf pé gbogbo òṣìṣẹ́ ń ṣe wọnú ẹrù ẹ àti kékeré ẹrù ẹ àti nílá èyí tó tóbi àbí èyí tó tún ń ṣe pẹ́lí díẹ̀. kò gbìyànjú láti ṣàní èrò má jẹ́ kó di èlé. Ah, wọlé jọ torí ọjọ́ jọ má ẹ̀ka ṣírí mi tún jọ. kí ni nǹkan tó sún gbogbo ẹ̀yin obìnrin olórí burúkú wọ̀nyí kí ló sún yín débi ìwà òṣìtẹ́kùn yìí ló mú tiẹ̀ fẹ́ mọ̀. nítorí àwọn ọkùnrin tó máa ń maltreat àwọn ìyàwó wọn ni tó máa ń sọ àwọn ìyàwó wọn dẹrú nítorí ẹ̀ làwọn náà ṣe wò pé bẹ́ẹ̀ ká ara dá ẹgbẹ́ yẹn jọ kí ẹ̀ má bàa máa jẹ àwa obìnrin mọ́ àti pé àtúmọ̀rú àwọn ọkùnrin tó tún kù tó tún lè máa ṣìwúra bẹ́ẹ̀ yẹn. pé àwọn ọkùnrin kan wà tí wọ́n maltreat ìyàwó wọn ṣé èmi fìyà jẹ ìwọ rí jọkẹ́ má jẹ́ kí ṣù lómi tí mo ti kò yẹ kó lómi sí. bá a fi ọlọ́ọ̀. sọmọrú ẹ ó ti rí gbọ́ nìyẹn ṣọmọrú ẹ̀ ó dẹ̀ ti dá wọn nìyẹn hmm, ṣọmọrú ẹ̀ ṣọmọrú ẹ̀ ọ̀rẹ́ ṣọgbẹ́ ṣọmọrú ẹ̀ ṣọ́ọ̀tì gbèsè ẹ̀ létí ṣọmọrú ẹ̀ ṣọmọrú ẹ̀ ṣọmọrú ẹ̀ ó ti rí gbọ́ nìyẹn ṣọmọrú ẹ̀ hmm, ó dẹ̀ ti dá wọn nìyẹn ṣọmọrú ẹ̀ ṣòmọrú ẹ̀ ọ̀rẹ́ mi ṣògẹ́ ẹ̀ ṣòmọrú ẹ̀. wọ́n ló jẹ́ranjẹ́ olóò jẹ́ranjẹ́ ó wá ní kò ní iyọ̀ o. báwo ló ṣe mọ̀ ṣòmọrú ẹ̀ ó ṣe mọ̀ o àní ṣòmọrú ẹ̀ lálá tó ròkè ilẹ̀ ní bò ṣòmọrú ẹ̀.